السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba ọba alágbára ọba aláàánú ọba tí ó tún fún wa ní ìgbàláyè láti lè máa tẹ̀síwájú nínú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an abẹ́ ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo kó mọ́sá ìmá tọ́ àwọn wa sọ́nà ó sì fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ burahmati ya arhamar rahimin ibi tí a bá tafsir náà láti dúró ayẹ ẹlẹ́ẹ̀kẹsàn-án o láti bẹ̀rẹ̀ tafsiru tòní insha Allah ta'ala ayẹ ilé tí a tú tá a ti dúró lánàá o náà níbi tí ọlọ́wọ́n ọba ọba dẹ́dà tí ó ń sàlàyé ọ̀rọ̀ àwọn Banu Israel tọ́lọ́run ń àlàyé tí ọlọ́run bá ń ṣe fún wa nípa àwọn bànú Israeli yìí ọlọ́run fi ń rinlẹ̀ wípé wọ́n wà aláìmoore gbogbo ẹnikẹ́ni tó bá sì wà aláìmoore ìdíyàjẹ tí ọlọ́run bá máa ń ṣe fúnrúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ o náà ni wípé ọlọ́run bá yóò gba oore lọ́wọ́ wọn yóò sì jẹ wọ́n níyà ọlọ́run má jẹ ẹnìkọ̀ọ̀kan wa níyà ọlọ́ọ̀bá fẹ́kẹ́lẹ̀ òye wa ní gbogbo tọ́lọ̀n bá kọ sí ọ̀dọ̀ wa ní dáadáa àbí orí ká lò láti fi ṣe tọ́lọ̀n ni ká lò láti fi gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu ká lò láti fi mọ̀ rírì ọlọ́run tó ṣòrí náà àwọn bàmú Israel ọlọ́run kẹ́ wọn púpọ̀ wọ́n lo ìkẹ́ ọlọ́run yìí wọ́n fi kọ̀tọ̀ ọlọ́run ìgbà tí ọlọ́run bínú sí wọn ọlọ́run tó rán ẹ̀dá rẹ̀ nínú ẹ̀dá ọmọnìyàn kan jà wọn lógun wọ́n jà wọn lógun wọ́n ṣe wọ́n níṣekúṣe wọ́n pa wọ́n nípakúpa gbogbo nǹkan tí ń jẹ́ ààyè yìí ààyè àpọ́nlé nínú ìlú wọn wọ́n bàjẹ́ al-Masjid al-Aqsa wọ́n bàbẹ̀ jẹ́ gbogbo tí ó yẹ kí ó ṣẹlẹ̀ nínú bẹ̀ ó ṣẹlẹ̀ bẹ̀ látara wípé wọ́n kọ̀tọ̀ ọlọ́run ọlọ́run sì fìyà jẹ wọn àbí Allah subhanahu wa ọlọ́run sí ẹ̀kọ́ kan wa èyí tó ń bẹ láàrin eléyìí kà lánàá àti eléyìí tí a máa kà lónìí ta bá wù dáadáa a rí wípé àwọn Banu Isra'il ọlọ́njẹ́ ká mọ̀ wípé nínú àwọn Qur'an akẹ́ wọn wọ́n ṣàìmóre gbogbo pàtọ́mọ̀ nìyàn bá tí wọ́n ń ṣe àìmóre lórí ìbẹ̀rẹ̀ atọ́lọ́run bá ṣe fún ìyà ní máa tẹ̀lé ní tó jẹ́ ká mọ fún náà lọ́pọ̀ al yìí Aya táwọn ọmọ túlé ní ọlọ́run bá wọ́n sọ pàtàkì al fún wa. Ká lè mọ bí ọlọ́run bá ṣe parí iṣẹ́ sínú al tó. Níwèé tó tó láti bí atọ́kùn wa, olùtọ́sọ́nà fún wa nínú àlámọ̀rí ayé wa táyé ò fi dáa. Ìwé tó tó tó yẹ ká máa gbọ́ ká máa kà ní gbogbo ìgbà tí ó jẹ́ sábàbí oríire fún wa tó bá dé tó kìí àmà nítorí pé gbogbo orin pátá òun lọ́lọ́run bá ṣe àṣepé rẹ̀ sínú àpọ̀ká agbègbè yìí náà láti wọnú tafsir wa lẹ́nu ọlọ́wọ́ bá ń sọ fún ọmọ Qur'an أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي ويبشر المؤمنين الذين يعملون الصالحات الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوام ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا ọlọ́run ọba ó القرآن bá wa sọ̀rọ̀ القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba Allah ó náà ni Ar-Rahman nínú àwọn orúkọ ọlọ́run tó rẹwà jùlọ ó náà ni ar gbogbo àwọn orúkọ ọlọ́run ọba dábí bẹ̀rẹ̀ tútúmọ̀ al yìí ó ní í ṣe pẹ̀lú kẹ̀ẹ́ ó ní ṣe pẹ̀lú àánú ọlọ́run kọ́lọ̀wọ̀n ọba ọmọṣẹ̀ ẹ̀kẹ́ gbogbo wa. inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam. ọlọ́wọ̀n ọba ní inna hadha al-Qur'an ọlọ́wọ̀n ọba ní dájúdájú ìwé tí ń bẹ níwájú yín dẹ̀ǹkà tí ṣe al-Qur'an ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba ní ọlọ́wọ̀n ọba ó làámọ́lẹ̀ nínú al-Qur'an pé ń tá ń kà yìí orúkọ rẹ̀ ní alukur'an ló fi jẹ́ pé lásìkò táwa wà yìí àwa máa ń ta àbí ká sọ wípé àtàhádí ìpèníjà ìbéèrè kí wọ́n mẹ́sàn wá lọ́wọ́ àwọn bí tọ́bálá wọn sẹ́sì táwọn sì díwẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ tọ́ka ní ọwọ́ wọn jùlọ wọn ti sọ wípé orúkọ tí wọ́n ń pèwé ìwọ̀nyẹ lókọ̀ ló jẹ́ kátọ́ka sí bẹ́ẹ̀ kò sí àmọ́ alukur'an ọlọ́run bá pè ní Quran. nínú alukur'an láàyè tó pọ̀ pàápàá jùlọ súra dáńkà Suratul Isra nínú alukur'an látòkè délẹ̀ súra tọ́lọ́run ti dákọ alukur'an repeatedly ọpa rẹ̀ ní nǹkan bí ọ̀nà mọ́kànlá súra yìí ni kò tún sú súra míì nínú alukur'an ọlọ́run ọba ti sọ lásán tún sọ tó tó bẹ́ẹ̀ ọlọ́run ọba ní inna hadha al-Qur'an inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwam ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا أفنهن هذا القرآن أفوى الحافظ ابن كثير ọlọ́run ọba kó bá wa kẹ́ wọn wọ́n ní ọlọ́run nínú àyà yìí yamdahu ta'ala kitabahu al-aziz alladhi anzalahu ala rasulihi muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba ó ń yin àbọ̀ ń sọ dáadáa abúròyìn alkùrán èyí tí ọlọ́wọ́ bá sọ kalẹ̀ fún ànábìwà muhammad sallallahu alaihi wa sallam kábà lè mọ rú ìwé alkùrán jẹ́ ká lè mọ àpọ́nlé gíga títóbi tó ń bẹ fún alkùrán torípótẹ́ yìí tẹ́ ń ké àbẹ́yìn ta sọ kalẹ̀ fún bẹ́ẹ̀ bá mọ rírì ẹ̀ ọlọ́run tó ní ọ̀rọ̀ ọlọ́run tó sọ kalẹ̀ ó mọ bó ṣe tó nínú àdánwò tó báyé nínú àdánwò tó bá àyò mọ̀ òun náà ni wípé ọ̀gọ̀ọ̀rọ̀ iṣẹ́ gbogbo èèyàn ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn kan bẹ tí wọ́n kí Al-Qur'an wọn ò náà ní ẹ̀ wọn ò mọ bíwé náà ṣe tóbi tó ju pé kàbìsàdúà lọ ẹlùmí ọmọ tí jẹ́ Qur'an ju pé àdúà ẹ̀kọ́ kàkùránì fún wa apẹran fún yí alkùrán ọlọ́run ọba fún ayé jù bẹ́ẹ̀ Quran, kó sínú nínú àwọn ìtọ́sọ́nà nínú àwọn ìmọ̀nà nínú àwọn ìta àlèbí ṣoríire láyé àtàlkìyàmà ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ lọ́wọ́ bá bí òun alkùrán inna hadha alkùrán ọlọ́run sí ẹ̀rí alkùrán tẹ́ ń kéyìí alkùránì tó ń bẹ níwájú yìí ọ̀rọ̀ ọlọ́pọ̀ bá ma ní ìyàdí lílẹ́tí ìyà akọwà ń wé kan ni èyí tí ma ń yàhàdí yàhàdí ayẹyẹbírún ìwé kan ni tó ń pèpè ìwé kan ni tó ma ń tọ́ni sọ́nà ìwé kan ni tí ma ń júwèé fún ni ìwé kan ni tí máa ṣe atọ́kùn ẹni. Ìyá àdílẹ̀ tí ìyá ọkọ̀ọ́ mú. Ìwé náà, ìwé kan ni tí máa tọ́ ni sọ́nà, yàdìrún wà yóò ṣít, yáǹdí ó túnmà yàdìrún, yáǹdí ó túnmà yóò ṣít. Ìwé kàlà Kùrán èyí tí máa pè èèyàn lọ síbi dáadáa. Ìwé kàlà Kùrán èyí tí máa jẹ́ atọ́kùn ẹni lílẹ̀ tí hiya akwam ní máa ń pè yá lọ síbi ojú ọ̀nà kan èyí tó dára jùlọ akwam aswam ìwé kan ní alkùránì èyí tí máa júwé fún ni tí máa tọ́ka fún ni tí máa jẹ́ atọ́kùn ẹni lílẹ̀ tí hiya akwam lílẹ̀ tí ìmáa fún ni lílẹ̀ tí ẹ́ ìlàtọ̀rí kọ́tí lẹ́tí ìyà akwam ìwé kan ni èyí tí ó máa júwe tí ó tọ́ ní sọ́nà lọ sí ojú ọ̀nà àlẹ̀tí ìyà akwam ojú ọ̀nà èyí tó ṣe wípé kò lẹ́gbẹ́ kò tún sí ìlànà míì tó lè dọ́gba lẹ́gbẹ́ ìlànà kalẹ̀ kò tún sí ètò kan tó lè tí Islam tó bá gbé kalẹ̀ tọ́lọ̀wọ̀n ọba bá sọ nínú Al-Qur'an ọlọ́wọ̀n ọba tó ní Al-Qur'an gangan fúnra rẹ̀ olójú Al-Qur'an bẹ́ẹ̀ láàdá Al-Qur'an dájúdájú Al-Qur'an tọ́lọ̀wọ̀n ọba sọ kalẹ̀ fún wa yìí ọlọ́wọ̀n ọba fúnra rẹ̀ ti kálá rẹ̀ ní tó ń júwe alkùránì fún wa ká lè mọ̀ pàtàkì tó gbé fún wa tọ́pọ̀lọpọ̀ wa àná ní òkè kùránì ọmọ sàìdá ọmọ rí òkè ẹ̀mọ sàìdá ọlọ́mọ wa ń sọ fún wa ọlọ́ni iná àdàlù kùránì Ìwé kan ni tí máa tọ́ni sọ́nà lọ sí ojú ọ̀nà èyí tó dára jùlọ. Akọwàn, ojú ọ̀nà tó tọ́ jùlọ. Tẹ bá ti fi jùlọ sí nǹkan ìtumọ̀ rẹ̀ ni pé ẹ fi sakẹgbẹ́ ìmí ó wà jùlọ. Comparison nìyẹn. Akọwàn, àfáà wa Ibn Atiyah wọ́n ní yahdi fi hadhihi al-aya bi ma'na yurshid wa yatawajjahu fiha an takuna bi ma'na yad'u wọ́n ní yahdi tọ́nà ọba sọ láàyè wọ́n ló ń túmọ̀ rẹ̀ sí ó ń túmọ̀ sí Qur'an ó máa ń tọ́ ní sọ́nà ó máa ń dojú ẹni kọ ó sì máa ń pèèyàn lílẹ̀ tí yuridu biha alhálàtà wàtọ̀ríkọ̀ ọlọ́run jẹ́ kó yọ wa wípé alkùránì ta ń sọ yìí yóò máa júwe fún yín yóò máa tọ́ yín sọ́nà lílẹ̀tí alẹ̀tí níbi ọ̀rọ̀ kan bẹ tó ti wà ni akọni ibi tí kùránì ó ma tọ́ wá sí yẹn ọlọ́run wá ó ní yáádí lílẹ̀tì ayé yáádí lè tọ̀rí kọ́tì alẹ́tì tọ̀rí kọ́tì yẹn àbí alhálà yẹn ó wà mahdufa ọlọ́run wá lọ mú sífà rẹ̀ wá almawdhu almawsuf ó wà mahdhuf wọ́n parẹ́ ọlọ́run wá lọ mú sífà wá àfáà sọ wípé waqalat firqa lillati hiya aqwam hiya la ilaha illallah والأول أعم وكلمة الإخلاص وغيرها من الأقوال والعفعال داخلة في الحال التي هي أقوم من كل حال تجعل بإزائها وني التي تنبه إتما أقوق أناني بيادي للتي أي يادي للتي وني التي هي أنسسة بلو kẹlmà kẹlmà tu tawhid al-Qur'an yáàdí ìkẹlmà tu tawhid alẹ́tí ilẹ̀ akwam al-Qur'an tẹ́rí yẹn o náà ló ń juwé fún ni ìmọ̀ Ọlọ́run ọba lọ́kan ṣoṣo ìmọ̀pà nǹkan míì papọ̀ wọn lọ́hun èyí tó ṣe wípé ìyà akọwa kíyẹ pín nínú ìgbésí ayé yẹn kíyẹ mọ́ mú nǹkan kan papọ̀ mọ́ Ọlọ́hun ìyẹn ló dọ́gba jùlọ nínú ìsẹ̀mí àlàyé mi wọ́n ní yáadí ya hiya aqwam yáadí lilhalati yáadí littariqati allati hiya aqwam ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ló wà ámù ìyẹn kẹnu ó náà nípa al tẹ́ rí yẹn ó máa ń tọ́ ni sọ́nà lọ sí gbogbo ìlànà àwọn ìlànà eléyìí tó ṣe pé òun ló dára jùlọ àwọn ìlànà eléyìí tó ṣe wípé òun ló tọ́ jùlọ ìlànà mi ń bẹ ìròrí mi ń bẹ àgbékalẹ̀ mi ń bẹ àwọn ẹ̀sìn mi ń bẹ ṣùgbọ́n gbogbo ìlànà tí Islam bá gbé kalẹ̀ gbogbo ìròrí tí Islam bá gbé kalẹ̀ yíya àkùwámù ìyẹn lọ́tọ́ jùlọ ìyẹn lọ́dọ́gba jùlọ kódà kó máa takò láàkà eyín láàkà eyín ni nǹkan ń ṣe ètò tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ ogun gún ìlànà tọ́lọ́wọ́n ọba kò lálẹ́ébù ìlànà tọ́lọ́wọ́n kò láàyè bó ti wulẹ̀ kó mọ́ iná àdá ìkọ̀rọ̀ فأما ní lílàtí akwam wọ́n ní tàà bá wo ọ̀rọ̀ ni a ti gbẹ̀gbàgbọ́ ye kọ́lọ̀wọ́n bá kó sọ̀rọ̀ mọ́ níwọ̀n kó sì kó ìtumọ̀ tó pọ̀ sínú wọ́n ní wal ikhtisar ala akwam bá mú afọ́ àlùwá èyí ó sọ lápòjú ètò yẹn bá sọ pé wà áfdọ́lù ní kìníkà ní ó tẹ̀lé nínú èdè ìbò sí tọba ní kìníkà is better than ó tẹ̀lé abẹ́kọ̀ is better than in tí ó better than rẹ yóò tẹ̀lé bẹ́ẹ̀ náà nínú èdè lárúbáwá tí wọ́n bá ní af'alu afdọ́lù akọwàmù ní kìníkà ìgbọ́lọ̀wọ́ bá wá ń sọ ọlọ́rin na azal kòránà ya àdílì láti ìyà akwam ó dádúró kò sọ pé akwam mi pẹ̀lúpàdà ẹ̀yìn yíwa àwọn àfáwá ní wà ádá min ìjáàzìl èyí ò nínú ká sọ̀rọ̀ mọ́ níwọ̀n kó sì kó ìtumọ̀ rẹ̀gẹ̀dẹ̀ sínú tí bẹnu alkùrán ọ̀kan nìyẹn wàlmánà mọ̀fúhùm èéṣe tọ́lọ̀wọ̀ bó fi wá sọ wípé yáàdì ilẹ̀ tí yíya akọwà mọ̀mí kádà wàkádà wàkádà èéṣe tọ́lọ̀wọ̀ bó fi ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ torípọ́lọ̀wọ̀ bá ti rí pé wà lìmáàna mọ̀fò ìtumọ̀ yẹn náà yóò ti yé gbogbo wa gbogbo ọ̀rọ̀ títúmọ̀ rẹ̀ bá ti wa nínú sọ ni ká mọ́ torí pé tọ́tọ́lọ́jì míì lápèjúwe ẹnìkan dá ọdún oní kí ló kọ rẹ yẹmọ́ kí lè yóò sọ náà lábá ní kí ló kọ rẹ ẹ́ ó sọ pé fún ọkọ ṣùgbọ́n nìkan bẹ́ẹ̀ pé kí ló kọ rẹ wá ní èmi tẹ́ rí orúkọ mi gẹ́gẹ́ tí bàbá sọ mí ó ní furqan kò sẹ́ni tí ń béèrè ìlú masmuk furqan ṣùgbọ́n tá a bá ní ká wọ ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ tá ní masmuk kí lorúkọ rẹ̀ ìdáhùn ní ismi Furqan ṣùgbọ́n ismi yẹn onídìkò sẹ́mọ́ sọ yẹn mọ́ àti mọ̀ yẹn ó kà sọ pé Furqan khalas ìyẹn ni wọ́n ń pè nínú èdè ìdá kánà al-ma'na ma'luman yajibu hadfuhu yajibu ìtumọ̀ ọ̀rọ̀ kan tá bá ti mọ̀ ẹni tá ń bá sọ̀rọ̀ tó bá ti yé kò ní ìdíká tún sọ ọmọ ìpìlẹ̀ yí príncipù yẹn ó ń bẹ mẹ́ẹ̀dẹ̀ Yorùbá Yorùbá ní kinní kan ọ̀rọ̀ àìsọtẹ́lẹ̀ níjọ mọ̀ gbígbẹ́ náà ìtumọ̀ ẹni pé ó ti mọ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ọwọ́ asọ́lẹ̀ náà yóò gẹ̀tì ṣùgbọ́n ọ̀rọ̀ tí ọmọ tẹ́lẹ̀ bọ́ ọba palẹ̀ náà kò ní iye ìyẹn príncipù ni nínú ọ̀rọ̀ sísọ nínú èdè ìjẹ́ èèyàn bá ti mọ̀ tẹ́lẹ̀ tí gbogbo wa ti mọ̀ àtúnlẹ̀sẹ̀sẹ̀ sọ yẹn mọ́ ọlọ́run bá wá ń sọ fún wa láàyè yìí ọlọ́run bá lo àgbékalẹ̀ yẹn ló fi dẹ́pá Qur'an nínú àwọn nǹkan tó pé sínú Qur'an ọ̀kan tó lágbó tá a yà sí yẹn nípa èdè àgbékalẹ̀ ọ̀rọ̀ lílẹ̀ ti ìyà akọ́wàmù. afáàní wàlmáàna mafhum tí a bá wá rí pé ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ti yé gbogbo wa ọlọ́wọ́n bá ní inna hadha al-Qur'an bá ní ṣe rí al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run ọba yìí yáádí lílẹ́tí híyà akwam ìwé náà ó ń tọ́ ó sì ń jẹ́ atọ́kùn ọmọnìyàn lọ sí ojú ọnà èyí tó ṣe kí ni èyí tó gún jùlọ a fi jùlọ kún nítorí pé ó gún régé ju ìmí àkàní sọ pé lílà ti yí àákọ́àm lọ sójú ọnà èyí tó gún régé tó bá gún régé ó lè má gún régé jù mí lọ a wàá sọ pé ojú ọnà èyí tó gún régé jù lọ adàdúró ń bẹ̀ bá a ṣe wá sọ pé ojú ọ̀nà èyí tó gún jùlọ ju èwo lọ ọlọ́run ò sọ ọlọ́run ti mọ̀ pé gbogbo wa náà á ti mọ̀ pé gbogbo ojú ọ̀nà gbogbo ìlànà gbogbo system gbogbo ìròrí gbogbo àṣà gbogbo òlàkalẹ̀ tá ń lò yẹn tó bá ti yàtọ̀ sí ìtàlù kùránì sọ kò lè gún régé bí ti kùránì. ìjà sọ kùránì nǹkan méjì ni a lérí ẹ̀. àkọ́kọ́ lílàtí kí ni làtí yẹn bá rìn kí ni làtí yẹn kí ló ń bá rìn ọlọ́run sọ inna hadha al-Qur'an yahdi lílàtí yahdi litariqati allati hiya aqwam tọ̀ríkọ̀ yẹn àbí hálà yẹn ó wà ala yẹn tó jẹ́ mohannes yẹn ló wá jẹ́ kámọ̀ pé gbogbo tó bá sáwà ń ló jẹ́ kíyà dọ̀míru yẹn nínú ẹni tí ìrẹ̀ ń kọ́ bàlágà wọ́n sọ pé ìdìmọ́rù kọ́bùlà díkìr ó bọ̀rọ̀ jẹ́ kí wọ́n máa sọ wípé ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ yẹn ó náà lẹni tó pé ẹni tí ó pé tá ń sọ̀rọ̀ yẹn ó náà lẹni yẹn ẹni yẹn ẹni yẹn wo ìbẹ́ àkọ́dàkọ ẹni tẹ̀ bá ń bọ̀rọ̀ ẹ̀ mọ́ pronoun yóò bá tún ọ̀rọ̀ jẹ́ ní tẹ́ kọ́kọ́ mention now níwájú lórí pa gbọ́gbọ́ yóò rẹ̀ so ẹ kọ́kọ́ mention now náà tẹ́ bá wá ń sọ̀rọ̀ yẹn lọ ẹ wà máa lo pronoun ṣùgbọ́n ẹ kọ́kọ́ mú now wá ẹ wá lo pronoun ẹ lọ́wọ́ lo pronoun ọ̀rọ̀ yóò ní ilé ọ̀rọ̀ ẹ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ń pe ọlọ́run ni tí wọ́n sọ pé ọ̀hù húwà ọ̀la ìlàhú ìlàhú húwà húwà húwà húwà húwà níta ni ẹ bá dárúkọ aláwùná ká tó mọ̀ pé húwà yẹn ó rí sí ọlọ́run ó lè jẹ́ pé Ṣàngó ló ń rí báṣì àmọ́ nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba níbi yíyà yẹn ọlọ́run mẹ́ńṣẹ́ yíyà ṣùgbọ́n ṣe ádìfò tí yíyà tó ń tọ́ka sí eléyìí nínú al-ijaz nínú al ni gbogbo ọgbà tí al-ma'ana idha kana al-ma'ana mafhuman tí ń tàà ń sọ tó bá ti jẹ́ ń tó kulẹ̀ ti yáwọn èèyàn tẹ́lẹ̀ àyè tún mọ́ para ọ̀rọ̀ kan lẹ́ẹ̀mejì ìyẹn ó padà bí àtẹ̀krar almazmum àtẹ̀krar almazmum oníwọ̀npẹ̀ tautology ìmọ̀ bọ̀rọ̀ jẹ́ nínú àyà yìí ọlọ́wọ̀n bá ń jẹ́ kó yé wa wípé alkùránì tẹ́ rí yẹn ìwé kan ni yáádí lílá tí ìyà akwam ìwé kan ni tí máa tọ́ni sọ́nà lọ sí àwọn ojú ọ̀nà àwọn ìlànà àwọn ìṣesí èyí tó gún régé jù lọ ju gbogbo àwọn ìlànà tó kù lọ àwọn olùmọ̀ tafsir wọ́n ní yáádí bìmánà yarshid yáádí bìmánà yẹ́dìrún yáádí bìmánà yùwájíhù gbogbo àwọn nǹkan wọ̀nyí ìtumọ̀ kan náà ní gbogbo ẹ̀ akọwàmù aswap alkùrán yóò mọ̀ tọ́ wa sí ọ̀nà èyí tó gún régé jùlọ ọ̀nà èyí tó dára ju gbogbo àwọn ìlànà lọ ni alkùrán yóò mọ̀ pè wá sí ويبشر المؤمنين الذين يعملون الصالحات جهنم أجرا كبيرا أي للتي هي أقوم ma يوم تايسونا lọ sí ojú ọ̀nà eyi tó kún régéjì lọ mínkùlìmọ̀ gàyàrọ̀ha gbogbo ojú na èyí tó bá sá ti yàtọ̀ sí ìtí sọ nínú ìgbàgbọ́ awa ni lè da nínú pa fi àfi jẹ́ ẹni tó nígbàgbọ́ ní Al-Qur'an ìyẹn lè mọ Qur'an kà kódà kó lè dùn ohùn sí kódà tí wọ́n bá ṣe Qur'an competition ìfigagbága Al-Qur'an kó ṣe púpọ̀ ló ṣe pò kíní àti gbàpò nígbàgbọ́ ní Al-Qur'an ó dìgbà tó bá ṣe pé gbogbo tí bá ti ń bẹ ní Al-Qur'an yìí yálà ó kà fúnra rẹ̀ ó gbọ́ ni àbí wọ́n kà fún ọ tó sì gbọ́ yé pé ní tó bá ti yàtọ̀ sí yẹn tàlùkùránì yìí òun ló superior bóòwò ni ò ṣe ní jẹ́bẹ́ àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ kà nínú constitution Nigeria ó náà ní pé constitution Nigeria yóò superior ju gbogbo ọ̀dà òfin lọ ẹ gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ báwo la ṣe wá ní gbà bẹ́ẹ̀ nínú alukur'an ìyẹn túmọ̀ sí pé ìgbàgbọ́ rẹ ò tíì pé ẹni tó bá jẹ́ lọ́yà barista tó bá ti kọ́ lu bá nínú àwọn àdìsọ́kàn tó gbé nìyẹn ó gbúdọ̀ sọ bí ò bá ti ìjìnlẹ̀ nínú ẹ̀mí ó gbúdọ̀ sọ àmọ́ bọ́lá ṣe sọ kalẹ̀ ọ̀gá ogun constitution òun alukur'ani ọlọ́run bá ní nínú àmì pé ẹgbọ́ gbọ́ ẹgbà alukur'ani gbọ́ ó náà ní wípé iná a gbogbo ìlànà tí kùránì bá ti ló ń tẹ̀ òun ló dára jùlọ kódà káwọn ìlànà míì kó yàtọ̀ sí bẹ́ẹ̀ àfáwà Qatada bunu al-Ama nínú àyà yìí wọ́n ní innal Qur'ana yadullukum ala da'ikum wa dawa'ikum wọ́n tààlù sí onítùmọ̀ yáadí lílẹ̀tì ìyàpọ̀ ẹ ti bẹ̀ kíyèsí alkùrán gbogbo tí bá ń ṣe wá gbogbo ìṣòro wá kùránì ó sọ wípé àdáwò tó rí nǹkan báyìí ló jẹ́ nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí ìtẹ́ ẹ ṣe báyìí òun ló jẹ́ kí wàhálà báyìí ó bá yín bó bá wá ṣẹlẹ̀ ọ̀nà àbáyọ ohun rẹ̀ kùránì ó sọ láfáwá fi sọ wípé innal qur'ana yadullukum ala da'ikum wa dawa'ikum kùránì yóò júwe àìsàn tí ń ṣe yín fún yín yóò sì sọ ìwòsàn rẹ̀ ó ní fàámà dàwà òkun fàdùnúhù wà lùkàbọ̀yà ó ní àìsàn tó ń ṣe yín ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ọ̀gọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ń kan ọmọ ènìyàn ó náà nípa àkọ́tọ̀ náà ìdààmú táwọn rí láyé tá a bá tọpinpin ẹ̀ dáadáa á rí wípé ẹ̀ṣẹ̀ ni lórí gbogbo ẹ̀ bá a bá ní ebi ń pa àwọn èèyàn lórílẹ̀-èdè kan ìyà ń jẹ wọ́n a máa ṣe pọ́lọ̀hún òsì ọ̀rọ̀ fún ẹni tí báwọn kan wọ́n dókò tẹ̀ tí wọ́n jẹ tí wọ́n jò kárí ìwà táwọn ẹni yẹn ń yẹn ẹ̀ṣẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan pátá ẹ̀ṣẹ̀ náà nìpìlẹ̀ gbogbo àdánwò ìyapa àṣẹ ọlọ́run náà nìpìlẹ̀ gbogbo wàhálà kíkọ̀tọ̀ ọlọ́run náà nìpìlẹ̀ gbogbo ìdààmú nínú ayé ìyẹn ni kùránì pè láìsàn wa wàhámàdáwà òkùn ṣùgbọ́n tó jẹ́ oògùn ṣàìsàn yín fal istighfar ó náà ní kẹtọrọ àforíjì kẹtùbá àfáàwá yìí àwọn jẹ́ ká gbọ́ yé pé lílẹ́ tí akwam ọ̀nà tó dọ́gba jùlọ tí alkùránì mọ́ pè wá sí ó náà ni gbogbo nǹkan táyé wá lè fi dá tálkìyàmà wá lè fi dá ìlànà tó pé jùlọ inú kùránì lẹ́ ti gbogbo àwọn ìlànà tó kù kò lè dàbí talkùránì torí pọ́lọ̀ ọba tó dá wa ó gbé kùránì kalẹ̀ kó lè máa jẹ́ kó sì lè máa jẹ́ atọ́kùn fún wa lérí táàfi ṣoríire ayé àtàlùkìyàmà bó bá wá mọ̀ yẹn nípa ló fi wá mọ̀ wípé kìí ṣèwé tí ó kéèyàn mọ́mọ́ tí kéèyàn mọ́mọ́ kà ọwọ́ aburú jẹ́ bí ò bá ti ní ẹ̀dá rẹ̀ Yorùbá ní ẹ̀dá rẹ̀ òyìnbó lójúmọ́ bódà bó ṣe péjì kan kà torí pé tí ń dà ọ́n láàmù nínú ìgbésí ayé ọ̀nà àbáyọ rẹ̀ ó rí bẹ́ẹ̀ ọlọ́run bá fi jẹ́ ká mọ̀ wípé alukur'ani kọjá ìwé táà mọ́ ẹgbẹ́ sábíyá àwọn ìwé kan bẹ abíyá nílé ẹ̀ alukur'ani ò rí bẹ́ẹ̀ ọ̀dà ẹ̀mí ló tẹ̀rí báwọn èèyàn wá ń lọ mọ́sáàsì tó wá gbé kùránì báyìí sábíyá ti rùn rárá kùránì ò sí fún yẹn kùránì èsèwé tí wọ́n fi rọrí ìpẹ́lẹ̀ ọmọ ẹgbẹ́ orísun kùránà ò rí bẹ́ẹ̀ iná àdàkọ̀rọ̀ Ọlọ́wọ́ bá ní wà ìbá ṣírù mùmìnín ọlọ́dẹ́ alkùránì yìí bákan náà yóò máa fún àwọn olùgbàgbọ́ òdodo almuminun alladina yuminuna billah alladina ya'maluna salihat ala muqtada àwọn tí wọ́n ní gbàgbọ́ nínú Ọlọ́run ya'maluna salihat tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rí níbàmú sí wọn tó kó tí ẹ̀bá ló ń bá gbọ́ iṣẹ́ ọwọ́ rẹ ó gbúdọ̀ ṣe déédéé pẹ̀lú tó gbàgbọ́ ìdí ń jẹ́ gbàgbọ́ nǹkan mẹ́rin nǹkan mẹ́ta ló kó sínú àkọ́kọ́ náà ẹ̀ ànótókòbì lisan bẹ́ẹ̀ bá lè yẹn gbàgbọ́ ní tó gbàgbọ́ yẹn agbúdọ̀ mọ́ rí nínú ọ̀rọ̀ ẹnu rẹ olóògbọ́lọ́gbọ́ abọ́jábọ́lọ́wọ́ lónìí sàgóò láìláìlá rárá ní tó gbà lọ́jà rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ báwọn èèyàn bá ń bẹ nínú ọkọ̀ tí bírèkì ọkọ̀ bá já tí dẹ́fà wá ń sọ pé tọ́ kò sí dáa lè fi mọ́ bírèkì jíjá o ẹ máa gbọ́n tí ó máa jáde lórí ara àwọn èèyàn in tí kó wá gbàgbọ́ ni ó máa jáde ẹlẹ́mí ò ní gbá orí ìyàwó ẹlẹ́mí ò ní sàgó ẹlẹ́mí ò ní jésù ẹlẹ́mí ò ní muhammadu ẹlẹ́mí ò ní pé ṣéhùn in tí kó wá gbàgbọ́ yóò máa jáde lórí ara wọn bá a bá láàpọ̀ láwọn ọba gbọ́ ìgbàgbọ́ wa yẹn ó gbúdọ̀ hàn lórí tí ó máa jáde lẹ́nu wa táàfi lè mọ̀ wípé ọlọ́run lè gbàgbọ́ ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì bá a bá gbọ́ ó gbúdọ̀ wà nínú al-i'tiqad nínú ọkàn wa ìgbàgbọ́ ta níyẹn ó gbọ́dọ̀ rinlẹ̀ ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta al'amal biljawari aw bil arkan iṣẹ́ ọwọ́ wa ìrìn ẹsẹ̀ wa ìhùwàsí wa ó gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú ìgbàgbọ́ wa wọn ò gbọ́dọ̀ ṣe máa bí a lè pọ̀dẹ̀ pẹ́ra rẹ ní mùmìnì ìwọ́lá tó ń bá ń di ọtí yìí ó sì pẹ́ra ní mùmìnì ìwọ́ ló tún jalè ó sì pẹ́ra ní mùsùlùmí ìwọ́ ń wà mú ìwọ́ ṣe sí lẹ́yìn ó sì pẹ́ra olùgbàgbọ́ a ò gbúdọ̀ máa wùwà tí ó tako tí alágbàgbọ́ ìdí ẹ̀ tọ́lá wọn bá fi sọ pé gbogbo àwọn tó bá lo ayé tí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run wọ̀nyà mẹ́lúùnà sọ́ọ̀lẹ̀ áàtì tí wọ́n sì ń alẹ́dínà yà mẹ́lúùnà sọ́ọ̀lẹ̀ áàtì àwọn tí wọ́n sì ń ṣe iṣẹ́ rere iṣẹ́ tó dọ́gba pẹ̀lú tí wọ́n gbàgbọ́ ayé alẹ́dínà mẹ́lúùnà sọ́ọ̀lẹ̀ áàtì aláàmọ́kùtàdọ̀ọ́ àwọn tó yẹ pé iṣẹ́ ọwọ́ wọn ó dọ́gba pẹ̀lú nǹkan tí wọ́n láwọn gbàgbọ́ kì í ṣe wípé wọ́n gbẹ̀sìn wọn ò gbófin wọn ṣe bẹ́ẹ̀ ọlọ́núwà àwọn ènìyàn bẹ́ẹ̀ Al-Qur'an ṣe tán ويبشر المؤمنين الذين يعملون الصالحات Ọlọ́ọ̀bá ní Al-Qur'an ti ṣe tán láti máa fúrú àwọn ènìyàn bẹ́ẹ̀ ní ìhó dùnú àwọn wo náà làwọn mùmìnì tó ń gbọ́lọ́wọ̀n ọba gbọ́ alladhina ya'maluna salih tí iṣẹ́ ọwọ́ wọn iṣẹ́ eré tí ń bẹ lọ́wọ́ wọn ó dọ́gba pẹ̀lú tán gbàgbọ́ ẹ lè bá ti ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ ti mọ̀ tó gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́mẹ̀rún ká dálẹ̀ ká túnṣà Ṣàngó láti búra ó sì dájú mọ́ lásì pípútọ̀ ọ̀rọ̀ tí ní bọ̀rọ̀ lọ́mọ bàtà lórí ilẹ̀ orí ilẹ̀ láwàá ẹ̀ ti máa àbí kó mú kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ ọkọ̀ ògùn rẹ̀ yóò ní mọ́lọmọ́ka ògùn rẹ̀ ẹ̀ ti máa ọkàn sọ pé mọ̀mìnì lò àwọn nǹkan yóò sí ìtàlára àbí ẹni tó mú owó tó gé owó jẹ tó ní ajé ajé ń gbọ́ síbẹ̀ mọ̀ kó sàlọ́ dájé kó sàní gbogbo àwọn nǹkan wọ̀nyí bàbá la gbọ́dọ̀ wọn bá gbọ́ ìgbàgbọ́ yẹn kó máa jáde lórí ahọ́n wa tá a bá ń sọ̀rọ̀ ìgbàgbọ́ yẹn kó máa hàn nínú ìwà wa bá ṣe máa bọ́ máa làkejì lo tó fi máa rí wa bá olùgbàgbọ́ òdú lẹ́nu nípa ṣíṣe sùúrù nípa ìmọ̀mọ̀ bínú òdì àmì ìgbàgbọ́ oni ke kẹ́yìn ó lè ma tẹ ìbínú mọ́lẹ̀ ọlọ́run ọba alladhina yunfiquna fi sarra'i wa dharra'i wal kadhimina al-ghayza wal 'afina 'anil nas wallahu yuhibbul muhsinin الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس Wallahu yuhibbul muhsinin. Ọlọ́run bá ní àmì àwọn olùgbàgbọ́ òdodo tòótọ́, wọn kìí O lè sọ pé ó gbọ́ Ọlọ́run ọba gbọ́ kó wá ahun mọ́ ìwà ìgbàgbọ́ rẹ ó kù díẹ̀ káàkiri. Ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo tòótọ́ wọn a máa ná ń tọ́lọ́ ń ìgbà tí ara dẹ̀ wọ́n. fi sọ̀rọ̀. Bàtàrà dẹ̀ wọ́n wá na. Wà dọ̀rọ̀. Bàtàrà kò tẹ̀ wọ́n in tó bá bá lọ́wọ́ wọn nígbà náà wọn tún ní kara. Bí ò bá bá nǹkan kan lọ́wọ́ wọn wá sọ̀rọ̀ tó da lẹ́nu bá ah, mi ò níní. Ìbáṣe pé mo níní ìbáṣe. Wọ́n a sì tún sọ ọ̀rọ̀ tútù. Ẹlòmíì kẹ́ tó mọ̀ wípé ọlọ́rẹ ni àbí kì í sọ ọlọ́rẹ ni ẹjọ́ nígbà tí ò bá sí lọ́wọ́ ẹ̀ ìgbà tó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ tẹ̀rítẹ̀rí kí ni abẹ́ fi ṣe ọlọ́run náà ló fún wa ṣùgbọ́n tí ò bá sí lọ́wọ́ ẹ̀ tẹ bá dún wà ìgbésí ẹgbẹ́ sórí ibú ẹgbẹ́ kó bá mi àná tí mo ní ẹ̀yìn ni mo ná fún iná fún mi ò lówó lọ́mọ ẹ̀yìn olórí ibú ẹ̀yìn lẹ́gbẹ́ kó bá àà rárá ìgbà tí ò sí yẹn náà bó bá ṣe díẹ̀ ló bá lọ́wọ́ rẹ̀ gbìyànjú ẹ̀ bí ò bá tiẹ̀ wá sí nǹkan kan mọ́ bí ò ní ní tí bá ní ìbáṣepọ̀ lọ́wọ́ fi ṣe kó bẹ́ dáadáa àmì ìgbàgbọ́ nìyẹn والكاظمين الغيظ ọlọ́wọ́ bá ní àwọn olùgbàgbọ́ òdodo tòótọ́ àwọn ẹni rẹ̀ wàlìká ọfún mi iná lẹ́gọ́ yìí kò sí bíbínú ṣe tóbi tó wọn gbèmì ìbínú tó tóbi bí òkè tábà ti sọ fún wọn wípé ẹmọ́bìnú ẹmọ́bìnú ẹsẹ̀ sọ ó ti parí náà ìgbàgbọ́ tó ga ni kò rọrùn bẹ́ẹ̀ ọ̀kan náà àwọn sálàf ohun mú àpéjúwe gbígbé calvin mulgayev ó ń sàlàyé rẹ̀ ó ní ṣe rí calvin mulgayev gbígbé ìbínú mi náà ah, ó ṣòro ó ṣòro bẹ́yàn bá ń bínú ò ní kọ̀ntọ́ ara rẹ̀ torí pé àdámọ́ ọmọ ènìyàn ní ká bínú kẹ́nìká jáde bọ́ta pé bẹ́ẹ̀ ṣe ń wò ìbínú ìrọ̀lọ́pàá akáláṣe a lè tètè bínú jùlọ wa lọ in tó sì bí kó wá nú ó lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n pé bẹ́ẹ̀ ń wò mí yo èmi ìbínú rárá ìrọ̀lọ́ iṣẹ́ o ní ìmáànì ó ni pé kó lè tètè gbébinú yẹn mi ó dáa gẹ́gẹ́ bí kéèyàn sọ pé bí òun ṣe wà yìí gbóhùn lóbìnrin yóò báyìí kò ní túmọ̀ ó pélé yẹn ṣùgbọ́n kọ́ lóbìnrin ní òwò tí eéṣẹ́ lẹ́tọ̀ rẹ kò sì pọ̀ntún ara rẹ kó pójú ẹ kúrò ń bẹ̀ ìyẹn ni yímẹ́n bẹ́ẹ̀ ni kéèyàn sọ pé òun ìbínú rárá àdámọ́ ni ká bínú àmọ́ tán bá ti sọ fún ni pé ó ní yímẹ́n ó gbé mi èyí òkè yìí ó ń tóbi dẹnu mi lọ bí bínú ṣe máa rí nìyẹn lóòfin jẹ́ pẹ́lú mi ń bẹ tí bá ń bínú tẹ bá ní kó ṣe sùúrù bínú yóò tún máa bí sí ni ó dàbí sọ́jà bí sọ́jà bá gbá ọmọ mọ́tò pé sọ́rí o bọ́ bá tún ní kó sọ́rí ìyàrá ọgbà pọ̀ sí bí àdámọ́ ọmọ nìyẹn ṣe rí nìyẹn tí bá ń bínú bẹ́ẹ̀ bá tún sọ pé ṣe sùúrù inú tún máa bí sí ṣùgbọ́n nínú àmì ìgbàgbọ́ òun náà ni pé wálé ká ọmọ ní ìdálẹ́gbà bí ìbínú ṣe wá rí ẹ ó ṣe lágbára tó ó lẹ bẹ́yà bá ti attempt pé mo fẹ́ gbé mi ṣùgbọ́n àtilẹ̀ attempt pé mo fẹ́ gbé mi yẹn ló ṣòro ṣùgbọ́n tó bá ti attempt pé mo fẹ́ gbé mi ó rí gbé mi afá wá ní ìwọ náà dé àpáta yẹn kan lánú sí tó bá ti lánú sí báyìí kóró yóò kò sí ọlẹ́nu ṣùgbọ́n tẹ́yẹ bá ń wo lọ́ọ̀kan pé àpáta tó tóbi yìí lẹ ní kí n gbé mi àláìláì kò ṣeé ṣe ẹnu wo ni màá fi bì ó ní bíbínú ṣe rí ni àmì pé ìgbàgbọ́ ta ní ó dọ́gba pẹ̀lú sí ọwọ́ wa náà ní ká máa gbé bínú mì ó ṣòro wàlá àfínà nìna láti mọ lámójú kúrò nípa táwọn èèyàn bá ṣe sí wa ká gbé kúrò lẹ́nu ká lámójú kúrò ká ṣàforíjì ká gbé kúrò lẹ́mìí tányányán nínú àmì ìgbàgbọ́ ni ìdí ni ẹ tọ́lọ́wọ́ bá fi sọ pé alukùránì yìí àwọn tí kùránì fẹ́ fún ní ròdù nípọ̀ máa lè náà ni wọ́n ń ta ń sọ kalẹ̀ ilé apé sí wọn lára ọ̀rọ̀ ní alukùránì ta wí yóò máa fún wọn ní ròdù nù àwọn àwọn tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n tẹ̀ ń ṣiṣẹ́ tó dọ́gba pẹ̀lú tán láwọn gbàgbọ́ yìí Kùránì ó fún wọn nírò wípé anna lahum ajran kabira. Dájúdájú ajran kabira ẹ̀san tó tóbi púpọ̀ yóò máa jẹ́ ti wọn. Àwọn àfáàní ẹ̀san wo ló tóbi gbogbo lọ onílẹ̀ jẹ́nà. Ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run sọ Kùránì kalẹ̀ láti lè wá fún àwọn èèyàn kan nírò òdùnú. Gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́, ṣíṣe ẹ̀yin náà dọ́gba pẹ̀lú tẹ́lẹ̀ gbàgbọ́ yẹn tí kìí ṣe pé ìgbàgbọ́ orí ahọ́n ìwà yín ìṣe yín ìgbòkègbodò yín ó lòdì sí tẹ́lẹ̀ ìgbàgbọ́ kùránì ò bá yín sọ̀rọ̀ in tí kùránì bá yín sọ òun nìdàkejì èyí tó sọ ó sọ pálí jọ́nà ó máa fẹ́ni tó gbọ́ lọ tíṣe rẹ̀ dọ́gba pẹ̀lú tó gbàgbọ́ ṣùgbọ́n wọn tọrọ wọn ò rí bẹ́ẹ̀ wà á ná lẹ́dí náà láàyè omi náà nàbí àkhírà. wà á ná lẹ́dí náà láàyè omi náà ọ̀rọ̀ ní kẹwàá ara wọn tó ṣe wípé wọn ò gbọ́ ọjọ́ kan ìgbọ́ nínú ìwà wọn wọ́n lè sọ lórí ahọ́n pa àgbọ́jọ́ kan ìgbọ́ ṣùgbọ́n ìwà wọn tako pọ́jọ́ kan yìí bẹ jẹ̀mọ́ bẹ́yàn bá mọ̀ pé ọjọ́ kan yìí bẹ téyàn ó dúró níwájú ọlọ́n فكان فكأي آلاء ربكما تكذبان má lọ tinú rahman èyí tó wà nítòsí yẹn ló dọ́gba pẹ̀lú bí tí a ń lọ súrátù ọlọ́ni wà lè mẹ́rin kọ́fà mẹ́kọ́mà rọ́bí wà náà annafsa anil àwá fàínàlìjánẹta ilẹ̀ àwá Sọ́tù Nàzàáj. Abáṣọ́. Ọlọ́ni wa máa mẹ́ni kọ́ fọ́ máa kọ́ ọmọ rọ̀bí yìí. Ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá dájókó tó ronú pé ah ọjọ́ kan máa ń bọ̀. Tí ó kú èmi àti iṣẹ́ mi níwájú Ọlọ́run ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá lè ronú jinlẹ̀ tó bá ń ronú wípé dọ́kà ń bọ̀ tí màá dúró wámú níwájú ọlọ́run ọba tó dá mi ó sì gba ẹ̀mí rẹ̀ láàyè láti tì ní tùkùtì bẹ́mi rẹ̀ bá fẹ́ tí ọkọ̀ lọ́lọ́ òṣùbìlà ní ìkápá bẹ́ẹ̀

irú àwọn èèyàn bẹ́ẹ̀ làwọn tó pé wọn ò bẹ̀rù ọjọ́ tí wọ́n lọ dúró níwájú ọlọ́run ànábì wa muhammad sallallahu alaihi wasallam minkum min ahadin illa sayukallimuhu rabbuhu bighairi turjuman ànábì ní kò ní sẹ́nì kankan nínú yín àyàfi se wípé kó wá ní òdúró níwájú láì ní alágàta kankan níwájú rẹ̀ àtọ́lọ́ tọlọ mọ̀ bí ko se sí báyìí kò sí gbogbo wa á níwájú mọ́ wàá máa rò pé ah, bí èrò wá pọ̀ tó láyé kọ́lọ́n tó ṣe gbogbo ọjọ́ ti lọ ah, rárá o akálàṣe àwọn ènìyàn kan bẹ káwọn bá dúró níwájú ọlọ́run ọlọ́run ò ní ibi wọ́n ní ọlọ́run máa àkọ́rọ̀ wọn ni ọlọ́run máa sọ pé lámarin ọmọ lámarin báyìí láyé ọlọ́run ò ní jó báyìí jọ wọn ṣùgbọ́n àwọn yìí ò ní lẹ́bọ̀ lẹ́rù kò ní sẹ́bọ̀ náà ẹ̀kọ́ ọlọ́wọ́ ma àkọ́rọ̀ àwọn wípé ó ṣe báyìí ó kù síbí nígbà tó wà láyé ó tọrọ àwọn oríjì ó kù síbí ó kù síbí àmọ́ mo fẹ́ lọ ọlá lórí ẹ̀ máa lọ náà jẹun àwọn kan bẹ bẹ́ẹ̀ àwọn kan bẹ tí wọ́n bá ti ń déwájú ọlọ́run báyìí àwọn ò lẹ́jọ́ kankan tí wọ́n rò árùtù ni tiwọn wọ́n kàn máa lọ ni ويومئذ يعرضون ọlọ́run ní àwọn ọjọ́ náà ń bẹ tí wọ́n mọ̀ dá gbogbo yín mọ̀ dá gọ̀rọ̀gọ̀rọ̀ báyìí kò sẹ́nìkan tí ó farapamọ́ níjọ́ náà ìdí ìyẹn tó fi jẹ́ pé ó lè escape kówó dúró níwájú ọlọ́run àwọn kan ó kọjá bẹ́ẹ̀ dúró bọ́n bá ti ń dúró báyìí ẹ máa àwọn kan wá ń bẹ táwọn bá dé ọlọ́wọ́n bá yóò bí wọn pé èé ṣe tó fi ṣe báyìí tọ́lọ́wọ́n bá ti bìyàn wípé kí ló dé tó fi ṣe báyìí tó ń fẹ́ kó o fèsì ọ̀wọ̀ náà nìyẹn ìyàwó àìṣà ni mọ́nú kíṣà òdìbà gbogbo ẹni tọ́lọ́wọ́n bá ti béèrè pé kí ló dé tó fi ṣe báyìí láyé ọlọ́wọ́n bẹ jẹ níyà torí pé ọ̀rọ̀ wo ló fẹ́ sọ níwájú ọlọ́run àmọ́ ẹni tọ́lọ́run bá fẹ́ sàánú ọlọ́run ní bílẹ̀ ọlọ́run máa àkọ́rọ̀ rẹ̀ ni pé lámarin ọmọ lámarin ó ṣe báyìí láyé ọlọ́run ò ní yóò sọ̀rọ̀ ọlọ́run ó tún ṣe báyìí kó lè mọ̀ kí mo mọ̀ ó tún ṣe báyìí àmọ́ kò fúrí jọ ìbí yẹn tó fi jẹ́ pé gbogbo àwọn ìrìn àjò yẹn ó tó kó bá yẹn lẹ́rù bá a bá wá yóò lapa lórí ìwà wa yóò lapa lórí ìgbà tá a wà láwa nìkan tá nìkan kan ká mọ́ fọkàn balẹ̀ pa ṣe gbé ẹni tó ju gbogbo ẹ̀dá lọ ó rí wa ìbẹ̀rù alkiyama ni èyí kéyìn ó ti mọ́ríṣẹ́ lọ torí pé bàbá kú kò parí ọ̀kan náà àwọn ìjọ̀gbọ́n ó ní tó báyìí pé tá bá ti kú ni kò sẹ́jọ́ kankan mọ́ ni náà náà. lọ́wọ́ لكان الموت ولو كنا إذا متنا تركنا لكان الموت راحة كل حي لكان الموت كان كل حي إيه، ولو كنا إذا متنا تركنا لكان الموت غاية كل حي لكان الموت راحة كل حي ولو كنا ولكن إذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده عن كل شيء ولكننا إذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده كل شيء kíkó wa wa kájókòó ara wa jẹ́ ọlọ́run ọba rí wa ó ti tó kọ́ sọ fún ọ pé ọlọ́run wa ó ti tó ẹ kódà ní gbangba wa tí gbogbo ayé ń rí wa èèyàn fúyẹ́ níbi tẹ́nìkan kan ò ti rí wa ká mọ̀ péjọ kan bọ̀. alam ya'lam bi anna Allaha yara. ìtàpè ní imán ọ̀nà ilẹ̀ display níbi tẹ́nìkan kan ò ti rí wa imán nìyẹn àfáàní wà láwọ́kún ná ìdá mìtìnà toríkìnà wà láwọ́kún ná ìdá mìtìnà toríkìnà àfáàní bá ṣe wípé bá ṣe ń kú yìí lámàrí ń kọ́ ó mọ̀ ti lọ tàmàdó ń kọ́ ó náà mọ̀ ti lọ àwọn tààjọ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí kan bẹ tó ti pé àná ni wọ́n jáde láyé táwọn náà lérò pé àjọ sọdún àwẹ̀ wá tí ìparí ọlọ́lọ́mọ tí parí ẹ̀ ọ̀rọ̀ parí síbi ikú náà ni ìbámọ̀dá púpọ̀. Lákàánà lèmáwò tùgọ́ yàtàkù lè hayé. Lákàánà lèmáwò tùrọ̀ àtàkù lè hayé. Kàpẹ̀ ní rọ́hà yẹn ló dọ́gba wà wà ìstakọ́mẹ̀lì máa. Torí pé gáyà aslam.

wà ló sáàlò máa ìgbà yẹn ni pé ọlọ́wọ́ bá fi gbogbo nǹkan pòwe fún wa ní kí ló dé tàṣí lákàí bọ́mọ bá ń bẹ nínú ìyá tó bá ti ń ju oṣù mẹ́sàn lọ àrùn ti pẹ́ àbá ní sọ bẹ́ẹ̀ ó ah ọmọ pẹ́nu ọdún kan péré lólò ta ló pẹ́ ń bẹ̀ nígbà 100 years àsopọ̀ pẹ́ lẹ́gbẹ̀ẹ́ oṣù mẹ́sàn àtọ́ndẹ́ di àṣì láyé èwo lọ́pẹ́ jù ọdẹ́ di àṣì yẹn pẹ́ ọdẹ́ di àṣì yẹn náà tún kéré sí tí ó dòrùn sáré bí ara ayé bá ti ń sọ pé o ti pẹ́ nú oṣù mẹ́sàn ti kọjá o ti pẹ́ jù bẹ́ẹ̀ náà láwọn ará nú sáré ń pé o ti pẹ́ jù láyé torí tó padà lọ pàdé nú sáré yẹn ó ju gbogbo tó lò láyé lọ èyí tó wá lò tọ́lọ̀ bá wá gbé wa dìde nínú nánẹ àbíbá àlìjánà èyí tuntun tún sáré lọ wàlákínná ìdá mítínà bòrínà wàlákínná ìdá mítínà bòrínà jẹmọ́ ẹjá bẹ̀rọ ọlọ́run kò sọ́lọ́pàá kan tó ń sọ kó wá kó wá mọ́ sọ́rẹ̀ wàlákínná ìdá mítínà bòrínà ọmọ ìrẹ́ jẹ́ olẹ́nìkan kan orí ọ ń tẹ́rẹ́ jẹ́ ta ni orí ọ ẹni tó ju gbogbo ẹni tí ń rí ìyà lórí ọ̀rọ̀. wàlá akínà ìdámìtìnà bọ̀ẹ̀tìnà. wànú sí alùbáàdàwò à ń kó lè ṣe èèyàn. wànú sí alùbáàdàwò à ń kó lè ṣe èèyàn. ọ̀rọ̀ ọba ni wà ní lẹ́dí náà yúbinú nàbí láàkírọ̀. ọlọ́ni gbogbo àwọn táláwọn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àláwọn gbàgbọ́ ṣùgbọ́n gbàgbọ́ wọn ò jẹ́ kí wọ́n nígbàgbọ́ nínú ọjọ́ kan yìí ìwà àwọn òjúwe pé wọ́n gbà pé jọ ọ̀kan yìí ń bẹ. wà nílẹ̀bí ìnàlá yòmínú nàbí áàkìrán ti àtẹ́dẹ̀ná làwọn máa dábà nàlìmá. ọlọ́run bá níwọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ ìyà ẹlẹ́ta eléro àti pa kalẹ̀ fún wọn. àtẹ́dẹ̀ná làwọn máa dábà nàlìmá. ìyà ẹlẹ́ta eléro ń bẹ tá a ti pa kalẹ̀ fún wọn nínú àwọn tó Kùránì fẹ́ bá sọ̀rọ̀ àwọn náà wà. tó bá wá rí bẹ́ẹ̀ nínú gbogbo ìlànà téèyàn fi bá ní sọ̀rọ̀ nínú gbogbo ìlànà téèyàn fi júwe ọ̀nà tó tọ́ fún ni gbogbo ẹ̀ pé sínú Al-Qur'an Ọlọ́run máa ń sọ pé inna hadhal Qur'ana yahdi lillati hiya aqwam. Inna hadhal Amin bónú Muhammadu Mukhtar Ashinqiti alayhi rahmatullah aya kan tá a sọ yìí nínú tafsir wọn 48 pages náà fi ṣàlàyé ẹ̀ kìí ṣe 4 pages o 48 pages àwẹ́ ìwé náà sàpìlẹ̀ 43 pages àwẹ́ ìwé mẹ́tàlélógójì náà fi ṣàlàyé iná hádà al-Qur'an iná hádà al-Qur'an ní àdí lílẹ̀tí ya aqwam ó ń bẹ ó ní 43 pages náà fi ṣàlàyé àyà wà yóò bá ṣe òyìnbó mẹ́rin adẹ́gbẹ́ta bá rà bẹ́ẹ̀ sí ìtọ́dún yìí mi rò pa lè jáde fóònù àyà yìí tí lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ẹwú ẹgbùn tọ́lọ̀ sí fún àwọn mùsùlùmí ẹwú oore tí ń bẹ níbi ìmọ̀ Al-Qur'an ẹwú oore wọ́n wá ń sọ pé ta ló ní mímọ̀ kò sí Qur'an lára rẹ̀ wá bọ́ ọ̀tọ̀ owó olónímọ̀ kí ló mọ̀ ẹmọ́dé Qur'an ò sọ dànù mọ́mọ́ yín ṣùgbọ́n tó ní ọlọ́mọ yìí tó sọ síbẹ̀ torípọ̀rọ̀ rẹ̀ ní iná àdàlùkùrọ̀ ààrẹ iná àdàlùkùrọ̀ ààrẹ yahdi lillati ya aqwam àfáwà Muhammad Aminu Shinqiti wọ́n wá ọ̀rọ̀ wọn yẹn 43 pages yẹn yẹ̀mí summarize gbogbo ẹ̀ sí 13 points gbogbo ẹ̀ kókó mẹ́tàlá olówà nínú gbogbo 43 pages yẹn màá ṣàlàyé ẹ̀ ní ṣókí ṣókí ṣókí ṣókí torí kò ní ga ká kúrò lérí ẹ̀ tọ́lọ̀ bá sọ pé iná dalkúrò ààrẹ ya hadi lillati ya aqwa iná dalkúrò ààrẹ ya hadi lillati ya aqwa ọlọ́run ní dájúdájú alkùránì tẹ́ ń ké yìí alkùránì náà èyí tí tọ́ni sọ́nà lọ sí ojú ọ̀nà èyí tó dọ́gba jù lọ ìyẹn túmọ̀ sí pé ojú ọ̀nà pọ̀ ṣùgbọ́n èyí tó tọ́jú lọ òun náà ni ojú ọ̀nà Al-Qur'an gbogbo ìlànà tí Kùránì bá gbé kalẹ̀ òun ló dájú gbogbo ìlànà òfin tí Kùránì bá tẹ̀ ló ń tẹ̀ òun ló dájú a gbọ́dọ̀ wá ní lẹ́mí ìlànà tí Islam alákọ̀ọ́kọ́ náà wọ́n ní ìlànà tí kùránì sọ nípa ìgbàgbọ́ kò tún sílànà ìgbàgbọ́ mi tó kúrégé tó bẹ́ẹ̀ ìdáwọn náà dọ̀wọ́ àwọn aláṣìṣe tán pẹ̀rẹ̀ wọn ní aláṣẹ̀ṣe ìgbàgbọ́ tí wọ́n wọ́n gbà pọ́lọ̀ wà ọlọ́run náà ń pè ní elédùmarè àmọ́ gbélédùmarè lọ́dọ̀ Yorùbá tayọ ẹni tí èyàn lọ máa pè fún rẹ̀ yìí wọ́n gbọ́dọ̀ láwọn ọlọ́run kéékèèké tí ó máa bá wọn lọ sọ̀rọ̀ àwọn fọ́lọ́run ìpìlẹ̀ ìgbàgbọ́ Yorùbá ní ẹ ìyẹn ló bí àwọn Ṣàngó tán bá ti rúbọ wọn ni yóò bá gbé fọ́lọ́run ìgbàgbọ́ wọn nìyẹn ìlànà ó kọ Jésù lọ́dá ọlọ́run bá ní yúdọ́ ihú lẹ́lẹ́rí ìnà káfàrò mìíràn kọ́bẹ̀ kọ́tàlà ọmọlọ́wà Ìdọ̀ihúnà kọ́wùlẹ̀ lẹ́bí ní kẹfàrú. Ọlọ́run ṣe é sọ́rẹ́ fún ní táàmà dúpẹ́ pẹ́lòmí. Kùránì wá sọ fún wa wípé ọlọ́run ọ̀tọ̀, òjíṣẹ́ ọ̀tọ̀, màláíkà ọ̀tọ̀. Màláíkà kò tọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run tóbi ní wọn kìí ṣe ọlọ́run ọlọ́run ọba nìkan olówó Allahu ahad ọ̀kan ṣoṣo ni Allahu lam yalid wọn kò bí lam yalid kò bí ma wọn kò bí wọ́lákàmúláwọ̀ gbogbo tí ń ṣe yóò síkì yóò kú ìjọba kò lè jẹ́ èèyàn tá a bá wá sọ wípé ó bímọ ẹni tó bá bí ni làájọ tọ́lọ́wọ́n bá lè bímọ tọ́mọ rẹ̀ bá jẹ́ èèyàn á jẹ́ pé èèyàn náà lọ tó bá lọ jẹ́ pé ẹnìkan bímọ kì í ṣe èèyàn ìgbà tí ó wà bímọ èèyàn ló ń bí ọmọ àìlọ́mọ ẹ̀kọ́ jọba bẹ́ẹ̀ ìrọ̀pálà bá lọ́wọ́ bá bímọ ẹ bẹ̀rẹ̀ pé irú ọmọ tó bí yẹn ṣe èèyàn ni àbí kì ṣe èèyàn tábá lé èèyàn ní ajẹ́ wípé tẹ́ ń sọ ní pé èèyàn náà lọ tẹ́lẹ́pẹ́ tọ́lọ̀ bá lè bí mọ́ tó bí èèyàn ajẹ́ pé èèyàn náà bàbá ẹnìkan kọ́ sọ pọ́lọ̀wọ̀ ìṣẹ́yàn ìdà tábá sọ pé ọlọ́run kì í ṣe èèyàn ṣùgbọ́n ó bí èèyàn ajẹ́ pọ́ máa lọ́mọ yẹn ọjọ́ bàbẹ́ ṣùgbọ́n kò lọ́tọ̀ àwọn òjíṣẹ́ ń bẹ lọ́tọ̀ wọn kìí sọ lọ́n àwọn mẹ̀lẹ́kà ń bẹ lọ́tọ̀ wọn kìí sọ lọ́n ìgbàgbọ́ wípé Ọlọ́run ló dá sánmà ló dá gbogbo nǹkan tó dá yìí Kùránì sọ bẹ́ẹ̀ fún wa rògbòbíyà jáde rí tó sọmọ́ ló dá sánmà kò ní ọ̀rọ̀ ọpọlọ náà bẹ́ẹ̀ yóò sì wá sọ fún mi pé mẹ́ta lọ́nà bó ló fẹ́ kú fẹ́ dráìfù ò lè gbé méjì àti tí ó àpapọ̀ méjì ọkọ̀ dá ó sì kù kúlúwàláwọ̀ ahaj gbogbo ohun tí kùránì bá ti ń sọ ìlànà tó gbé kalẹ̀ nípa ìgbàgbọ́ pàápàá jùlọ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó pín sí ẹ̀ta bá gbogbo ẹ̀ pátá yíya akọwàmù ìyẹn ló dọ́gba jùlọ ló bọ́pọlọ ló sì fìyà lọ́kàbalẹ̀ bákan náà èyí tí mo sọ èyí kó mẹ́ta sínú tàwílò rúgbíà olùwí àsìfáwà sífà tó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ìlànà tí Islam fi kalẹ̀ nípa àtọ̀lá bìyàdé rọjù Imam Shinkiti wọ́n Islam ó ní Islam fa yìí lẹ̀ pé èèyàn lè kọ obìnrin sílẹ̀ for better for worse so wà realistic Islam yóò tẹ̀yàn jẹ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ eléyìí ó náà ní pé àtọ́lá kúrú yá di rọ́jù kíkọ obìnrin sílẹ̀ ọwọ́ ọkùnrin ló wà ìsìnkúránù sọ pé obìnrin lè wá di ẹrù rẹ̀ lórí mò ń lọ àwọn mẹ́gbẹ̀ ẹ̀rí báyẹn wọ́n yẹ obìnrin jẹ wọ́n ṣe kíní kankan àlẹ́ ìdí kùránù sọ yẹ ìyà àkọ́kọ́ àkọ́kọ́ ẹ jẹ́ ká kíyèsí kankan àárẹ̀ mi ń bẹ tó ó ṣe manage ààrẹ mi ti bẹ kọ́lọ̀mọ́fà rẹ̀ ṣe wá kò ṣe manage máa fọ alápòjúwe méjì kẹfì lè mọ̀ pé ní Kùránì bá sọ ìyà akọwàm ọpọlọ ti ẹni ò pé ẹni tí wíkìlò bá mú lọ́wọ́ wọ́n máa ń pè ní àkàdù wọ́n sì ń pè ní àtàwọ́ ẹni tó bá mú kò síbèèyàn ṣe dàgbàlagbà tó yóò sùn kò yóò sì náà wá lórí ọ̀rẹ́ jẹ́ yọ́mọ̀ wá nẹ́tíwọ̀kì lóòrù báyìí tó mẹ́gbẹ́ báyìí tó mẹ́gbẹ́ báyìí lóòrù kò síbi tó gbé sí yóò tún tún ọdí ẹ̀ yóò tún bẹ̀rẹ̀ yóò tún gbé kiri tá bá sọ fún ẹmọ mọ́ra yóò kò sí kó mọ́ra ẹgbọ́n kan gé owó yìí àbíkò ni mo sọ bẹ́ẹ̀ tó bá dọ́sítù dókítà lọ gbé ẹmọ wò àníge ẹgbàdùn tó ní pé manage ọ padà gbádùn erípa rẹ lè wà ń bẹ̀ pé wíkì ó ti mọ ọlọ́wọ́ yẹn rí o ṣùgbọ́n ṣùgbọ́n ẹni tí káńsà tó mú lọ́wọ́ kódà kó bá lọ bá dọ́kítọ̀ pé ní ìfẹ́ ká gé ọwọ́ yìí dọ́kítọ̀ ìdá ẹjọ́ omi tí wọ́n bá gé yóò bá fi abẹ́ẹ̀kọ́ kódà kó má fẹ́ bẹ́ẹ̀ dọ́kítọ̀ the best thing kí wọ́n gé ọwọ́ ìkúrò bẹ́ẹ̀ méjèèjì yẹn wá gbé sẹ́gbẹ̀ẹ́ ìyàwó ta fẹ́ tó ń dani láàmú tó ṣe manage ó wà nípò wíklò nìyẹn tí obìnrin bá lọ jẹ́ káńsà tọ́ ọba ní for better for worse tí ń fẹ́ tán nìyẹn àsọ́lọ́n tó dáwọ̀ ọmọ wá ní ẹ̀yin wá sọ pé nínú ẹ̀sìn yín for better for worse ṣé wọ́n rí ṣe àṣẹ́wò kò bẹ̀rẹ̀ lẹ̀ ọlọ́run tó dá wa in tó bá ti sọ ìyà akọwà nǹkan ló pé jù Tọ́lọ́wọ́n bá ń sọ pé iná dálọ́ kọ̀rọ̀ ààrẹ. Àádọ́lù kọ̀rọ̀ ààrẹ àdé nílẹ́bí àkọwà mú. Tó da ìgbésí ayé ọkùnrin míì tó dá tẹ́yẹnyẹ obìnrin tó ti yẹ kó kọ̀ láyé tí ó kọ̀. Lọ da gbogbo ìgbésí ayé ọkùnrin míì. Kùránù ẹ̀kọ́rẹ́ ti wá ṣùgbọ́n tó bá lọ káńsà kọ́ lẹ́yìn ló dáa bó fẹ́ kọ́ gẹ́gán dókítà sọ fún ọgbẹ́ tẹ́lẹ̀ bí Kùránì bá wá gbé yẹn kalẹ̀ bẹ́ẹ̀ táwọn kan wá láwọn kàwé àwọn lajú wọn wá ń àwọn ọmọ pé lílẹ̀ tí ìyà bá a ṣẹra sọ ní sókè yìí kò wọ́n wá mú àwọn convincing evidence proof wá logically láti lè mọ̀ pé gbogbo tí kùránì bá sọ yẹn ìyàpọ̀ olópe jùlọ wọ́n kúrò lórí yẹn wọ́n tún pọ́ sí agbègbè tààdùdù saujad ilà arba yípe Islam kùránì sọ pé a lè ní jùyàwó kan lọ a lè ní jùyàwó mẹ́rin ẹlòmí ń pariwo yẹn pé nítò 8 nínú Islam ni pé polygamy polygyny àfà wá ní à إن هذا القرآن يهدي للتي هي أقوم القرآن tẹ́rí ẹ gbogbo tó bá ti sọ ló dọ́gba jùlọ kò sáyè níní jùyàwó kan lọ ẹ wo bí Qur'an ṣe sọ Qur'an ní ẹlẹ́ ní méjì ẹlẹ́ ní mẹ́ta ẹlẹ́ ní mẹ́rin tẹ́ bá lè ṣe déédé fọwáhídà فإن خفتم ألا تعدلوا فواحدة tẹ́ bá lè ṣe déédé ẹjẹ́ kẹ́ yọ̀kọ́ torí àmọ́ Qur'an ṣe wálé dúkòkòrò káni ju ẹyọ kan lọ bọ́lọ̀ bá fún wa lágbára àti lè ṣe déédéé ẹ máa wo àwọn àǹfààní tó ń bẹ ń bẹ èyí tó pọ̀ nínú àǹfààní fẹ́yìn obìnrin rì ẹ má ti wó tẹ̀ ń jẹ ẹ àwọn ọkùnrin nínú Islam wọ́n yẹn ń jẹ àwọn màlẹ́ àwọn kìnnìkan kìnnìkan àǹfààní ẹ̀yìn obìnrin rì ẹjẹ́ àti ibìkan kíyèsí bẹ́ẹ̀ bá kó ọkùnrin jọ obìnrin jọ àwọn ọ̀dọ́ àwọn tó ti tó lé ọkọ lọ nínú obìnrin wọ́n pọ̀ ju ẹni tó tó yàwó gbé sílé nínú ọkùnrin kọ́dà kájọ jẹ́ age mate ọmọbìnrin tó bá wọ 30 years wọ́n ti máa bílé rẹ̀ nílé gbégbélódé láti bọ́ so lẹ́yìn kàkà tó fẹ́fẹ́ ṣùgbọ́n olè wọ́n 30 years nínú ilé kó tó máa gbówó jẹ ọkùnrin tó bá dámọ̀ àpọ̀ fẹ́ àbá àjọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ ẹ̀rọ kí ló fún bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn afọ́ sọ wípé al-musta'iddat lil-zawaj nínà nìta nínà nìsa kẹfì kẹfì àwọn tí máa tó lé ọkọ lọ́pọ̀ nínú obìnrin ju àwọn tí wọ́n tó yàwó gbé lé lọ nínú ọkùnrin bàbá sọ pé kọkùnrin ó máa níyàwó kan ajẹ́pá àwọn tí ó tó yàwó ní nínú ọkùnrin tó ti pọ́kùnrin ò túpọ̀ tóbìnrin táwọn tó bá ti tó yàwó ní bá ti fẹ́ yàwó àwọn tí ó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ tí ò ní lọ́kọ ó pọ̀ táwọn èèyàn bá ń sọ pé kò sí tó burú bẹ̀ torípàwọn ìpìlẹ̀ ti legalize sí náà náà sọ pé kò sí tó burú bẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú táàfì ma wípé ogun tí Islam bá gbé kalẹ̀ kùránì wò jinlẹ̀ ju ìròrí tẹ́yìn lọ afásọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ nítorí nínú nǹkan tí wọ́n tún sọ fún wa tẹ̀fìdìlù dákà alàlùmùsáfìmíọ́ níbi pínpín sọ wípé bá bẹ́ẹ̀ bá fún obìnrin lẹ́yọkan ẹfọ́kùnrin ní méjì àlàyé wá ń bẹ lérí ẹ̀ ìgbà mí ń bẹ obìnrin lè gba púpọ̀ ju ọkùnrin lọ gan nínú oyún ṣùgbọ́n tó bá ṣe wípé bàbá kan bímọ ó bímọ ọkùnrin méjì ó bímọ obìnrin mẹ́rin ọmọkùnrin mélòó méjì ọmọbìnrin mẹ́rin ìpìlẹ̀ tí wọ́n pín ogún rẹ̀ sí mẹ́jọ ni mélòó ló pín sí mẹ́jọ ni wọ́n fún àwọn ọmọkùnrin yẹn ní méjì méjì ó jẹ́ mélòó mẹ́rin àwọn ọmọbìnrin mẹ́rin tó fẹ́ ó fún ọlẹ́yọ kọ̀ọ̀kan gbogbo yóò jẹ́ kí ni yóò jẹ́ mẹ́jọ àwọn tọ́rọ yóò wá ní wáìtì kúránì fi sọ bẹ́ẹ̀ kò sí déédéé ń bẹ̀ ni afáwà kẹnubọ̀ wípé yáàdì lílẹ̀ ti ya akọwà inna hadha al-Qur'ana yáàdì lílẹ̀ ti ya akọwà àwọn tọ́lọ̀wọ̀n bá dá kí wọ́n wá náwó kan wá gbọ́ bùkátà ọkùnrin ni yálẹ̀ ẹ̀fẹ́ abẹ́ẹ̀kọ̀ ọdẹ mẹ́lò tí ẹ̀fẹ́ fẹ́yàwó tó ìpéyàwó ní sanwó orí fọ́mọ̀ ẹ fi ẹ̀sílẹ̀ ẹ tí mo kọ́ fẹ́ gan 5 million lọ́sọ lówó orí mi wọ́n lè ṣe ìwọ ló gbéyàwó ni àbí wọ́n gbé ọlọ́kọ ẹ pé àṣà gan ọkùnrin ni ó ma dààmú pé mo sanwó lẹ́kùn gbéyàwó sílé ọlọ́run dá ọkùnrin lórí bukata yálà ò mọ́ mọ́ bó bá wá gbọ́ ẹ ó lówó ọkùnrin mi bẹ tán bá ti ṣe bẹ báyìí ẹ̀ẹ̀kan tó bá ti jẹ ń bẹ báyìí ìgbà tí wọ́n bá padà béèrè pé bóò ní ẹja sọ́bẹ̀ níta ẹja ohun láti jẹta ó ti tán gbà ẹyọ kan mo jẹ́ ń bẹ ọlọ́bẹ̀ ti tán ọkùnrin ọba tó ọ̀dà ẹtùn gbowó mi nítorí pé 5000 níjọ́ ní mọ̀yá ẹni kiri báyìí bẹ́ẹ̀ sì ni òwọ́n ká mọ́ sílé o ò sílé ọ̀ jẹ́bẹ̀ o yọ́ mọ ya ọ òun ló jẹ́ o yóò ní mo ya ọ báyìí pẹ̀lú ògbó ọlọ́wọ́ san tó wá ṣe wá bẹ́ẹ̀ tó ní ẹ náwó wà bí máa ń fákú nínú àmúhalẹ̀ yìí bá ṣe dá ní ìyẹn tó bẹ́ẹ̀ bákan náà ẹni tí máa larí mọ́bùká responsibility púpọ̀ ọkùnrin ó ṣe fáwọn òbí tó bí ọ ó ṣe fáwọn òbí ìyàwó rẹ ó ṣe fábúrò rẹ ó ṣe fábúrò ìyàwó ó ṣe fọ́rẹ̀ ìyàwó ó náwó ládùúgbò ó nà ní mọ́sáàsì afẹ́ dáwó afẹ́ tọ́nà ẹ̀ṣẹ̀ ó náwó ọkùnrin yóò máa fara kó gbogbo yẹn tí ìbá ṣe fáwọn ẹ̀ṣà nínú obìnrin obìnrin sọ́dà tóbi lè sábà ìṣọ́dà kan àfàwọn ẹ̀ṣà nínú àwọn obìnrin àwọn tí náwó ń bẹnu obìnrin ṣùgbọ́ta bá gbé sẹ́gbẹ̀ẹ́ tọkùnrin ọkùnrin tí máa ń náwó pọ̀ ju obìnrin lọ ọlọ́run tó wá da bẹ́ẹ̀ tó tó bẹ́ẹ̀ ó yí ọlọ́run lọ́lọ́run bá fi gbé kalẹ̀ wípé tán bá fẹ́ pín gún ẹjẹ́ tí tọkùnrin máa jẹ́ ní ìzàkàrí mísìlò àfìlò sàyẹ́yẹ sọ́lọ́run kùránì tó ń sọ yẹn lílẹ̀ tí ìyá ọlọ́run máa ti ń sọ ó mọ̀ wá ọlọ́run ṣe dọ́gba ń dọ́gba nínú ìlànà yẹn bẹ́ẹ̀ bákan náà nínú àlàyé tí bàbá tún ṣe lórí wípé àní tí kùránì bá ń sọ ló dọ́gba jùlọ kóbìnrin máa bo ara wọn kọ́mọ máa ṣíra wọn sílẹ̀ ẹ lo hijab ẹ bo ara yín ẹ separate láàrin ọkùnrin àtobìnrin kí ìlú papọ̀ mọ́ máa ṣẹlẹ̀ nínú mọ́sáàsí tóbìnrin ó bá kírun ọkùnrin ó wà wájú obìnrin ó dùn lẹ́yìn abẹ́ẹ̀kọ́ bá a ṣe kírun àwọn obìnrin ò ní tòṣáfú wájú káwọn ọkùnrin ó lọ dúró lẹ́yìn ẹ̀yìn ẹ̀kẹ́sí káláwọn obìnrin tó sáfú síwájú káwọn ọkùnrin dúró sẹ́yìn ẹni tí ó nírun náà ọkùnrin yọ́sọ̀ ibi rùkú ni wàhálà ó ti bẹ̀rẹ̀ níbi rùkú ẹlòmí kò ní lọ rùkú obìnrin tó rùkú oní ọ̀ràn júmọ́ ọlọ́run tó dá sí kò mọ tó ṣe ni ẹ wá wo ìjọsìn tí wọ́n ẹwà wọn gbogbo tí kùránì sọ yẹn ló dọ́gba ó bọ́pọlọ mu ó pàṣẹ mímu àfáwa al-Imam Shinqiti wọ́n tẹnu bọbẹ̀ púpọ̀ wọ́n wá lọ kó ìròrí àwọn èèbó wá páwọn òyìnbó máa sọ pé ẹni tó jẹ́ orí bẹ́ẹ̀ ni wípé òwe Yorùbá kan ni Yorùbá ní in tí ó jẹ́ kọ́mọ ọmọ jí magí jẹ ó ń kàn jẹ díẹ̀díẹ̀ ẹ̀yẹn kó magí síwájú ẹ̀ ẹ̀mí kò fi sóúnjẹ bí ọ̀bà wọ́n ní tó bá wá rí bẹ́ẹ̀ ẹ kó ọkùnrin àtòbìnrin papọ̀ kájọ máa sùn kájọ máa jí kájọ máa ṣe gbogbo nǹkan papọ̀ ẹ bàríà tó ń bẹ ni wọ́n fi gbé mẹ́ńtálítì kan wá wọ́n ń pè ní gender discrimination discrimination nǹkan burúkú ni kẹ ẹ máa sọ pọ́kùnrin ọ̀tọ̀ obìnrin ọ̀tọ̀ ẹ wo ìròrí wọ́n ní nǹkan kan náà ni ẹ̀yin lẹ́ ń ba ayé jẹ́ pẹ̀lú kẹ́ ẹ sọ pé ẹ̀yin obìnrin ẹ tó sáfù lẹ́yìn ẹ̀yin ọkùnrin ẹ̀dún gender discrimination ni nínú mentality òyìnbó àtọkùnrin àtobìnrin ẹ pa wọ́n pọ̀ wọ́n wá nínú àǹfààní tó ń bẹ̀ẹ̀bẹ̀ nínú sociology àǹfààní tó ń bẹ̀ẹ̀bẹ̀ ni wípé bàrí àyẹn ìtìjú yẹn ò ní sí mọ́ obìnrin ò ní ríra rẹ̀ lóbìnrin ọkùnrin ò ní ríra ẹ̀ kó ń yàtọ̀ pé gbà yẹn ni development ilé báyé àyíká nǹkan ní western mentality nìyẹn ẹ̀yin ọlọ́pàá ẹ máa múra bí ọkùnrin náà ká má lè ṣe yàtọ̀ láàrin àwọn méjèèjì ní medical school lọ́pọ̀lọpọ̀ àwọn medical school hostel àwọn ọkùnrin àti obìnrin jọmọ́ papọ̀ ni nínú táwẹ́fà yọ́ bẹ́ẹ̀ ni pé a medical doctor kìí sọkùnrin kìí sóbìnrin bọ́sẹ̀ ń train ní doctor nìyẹn àwọn doctor wà nílùú kò abẹ́ẹ̀kọ́ bọ́sẹ̀ ń train ní wọn nìyẹn so that o lè wà lọ́spítù ó ṣe rí pọ́kùnrin ló fẹ́ wá rí ọ as a doctor ó ní máa sọ pé ah mi lè fọwọ́ kan kọkùnrin o ah obìnrin lèmi o hmm, doctor òbúrò síbẹ̀ bákan náà ìwọ tó jẹ́ dókítọ̀ lọ́kùnrin ó gbúdọ̀ wà trained kó o ríra rẹ pé èyí sọkùnrin àti tọwọ́ bọ̀ gbogbo ibi tó wù ọ́ lára obìnrin kò gbúdọ̀ nítumọ̀ sí ọ tí ò bá ti sí discrimination yẹn ń bẹ a jẹ́ pé ẹ̀sìn ó fawọ́ agbo ìdàgbàsókè sẹ́yìn láti lè máa sọ pé kóbìnrin ó bora wọn kóbìnrin ó dúró lọ́tọ̀ kọkùnrin ó dúró lọ́tọ̀ ẹni tẹ́sí ò bá wáyé ọmọ rẹ̀ bá ń tán sọ yẹn true lóòótọ́ bẹ́ẹ̀sì ni kùránì ọlọ́run sọ ní kùránì pé yíta sọ yẹn ló dọ́gba iná àdàlọ́kọ̀rọ̀ ààrẹ ẹjẹ́ ká kí jìdì ká kíyèsí kí ló dé fi ní male toilet toilet gbogbo bí láyé èmi tí ẹ máa ń rẹ̀ bí ti kó nàìjíríà tó lọ sáwọn ìlú míì lágbàáyé tún wá dé airport tún toilet female toilet ah, kò yẹ kó rí bẹ́ẹ̀ ibẹ̀ ní kankan náà ni ayẹ kọ́ yẹ pé toilet ọkùnrin àti obìnrin náà ká tó mọ pàdé ara wa ń bẹ̀ náà títírọ̀ àdámọ́tọ́lọ̀ wọn bá dámọ́ wa gan sọ pọ́kùnrin ọ̀tọ̀ obìnrin ọ̀tọ̀ a kàn ń tara wa jẹ́ ẹlẹ́ẹ̀kejì Sheikh Muhammad Aminu Shinqiti wọ́n ní ìròrí wípé tẹ́ bá kó ọkùnrin àti obìnrin papọ̀ tán jọjọ ń ṣe papọ̀ kò ní sí fílìsì pé ọkùnrin ni mí obìnrin ni mí mọ́ bàbá nírọ̀ ni ọ̀rọ̀ tí ò súnmọ́ tó ara wọ́n wá mú ájúmẹ́ǹtì kan wá wọ́n ní ìwọ tó níyàwó lé lápẹjúwe ìyàwó rẹ̀ ó ti lò more than forty years ẹjọ́ wà pẹ̀lú ara yẹn ti bímọ fúnra yín láì mọye ìgbà síbẹ̀síbẹ̀ tí ìyàwó rẹ̀ bá tún sùn lórí bẹ́ẹ̀dì tó bá rí òhò rẹ̀ ara ló tún dìde lẹ́dọ̀ ọkùnrin àbẹ́ẹ̀kọ́ ẹ sì lọ́ra yín lówó dúnmọ́ ni ń sùn ẹjọ́ ń jí ni ẹjọ́ gbà more than forty years ẹ ti bàbá ní tó bá wá rí bẹ́ẹ̀ nípa ìyàwó tá a gbé sílé tá a jọ wà fáyìn mọ iye ọdún wọ́n wá ń sọ pé wà á ti sẹ́kítìrì rẹ jọ ń wà papọ̀ gbogbo gbà ẹ̀ ní ní fílì kankan irọ́ ni ọ̀nà ìrara ni irọ́ ló jẹ́ bẹ́ẹ̀ ìtọ́lọ̀ ń dá sára ọkùnrin ọ̀tọ̀ ní tó dá sára obìnrin ẹ̀ bá àjọjọ fara rora ìjọkùnrin yẹn kò pa lára ọkùnrin ìjọbìnrin yẹn kò pa lára obìnrin èyí tó dọ́gba ó náà ní kọkùnrin ó dúó lọ́tọ̀ kóbìnrin ó dúó lọ́tọ̀ àwọn tó jọ mọ́bìnrin kóbìnrin ó ṣe láàyè wọn tó jọ mọ́ ọkùnrin kọkùnrin ó ṣe láàyè wọn èyí tí mo wáyà sí nípa medical field ó náà ní tó bá jẹ́ wípé làlúrí tí ò bá sọ́kùnrin kóbìnrin ó àtẹ́ndì sọ́kùnrin ó ti làlúrí nù tí ò bá wá sí obìnrin kọkùnrin ó àtẹ́ndì sóbìnrin nígbàgbọ́rúra ká ní làlúrí ni ṣùgbọ́n tí ọkùnrin bá ń bẹ ńlẹ̀ ọkùnrin náà ni kó fọ́kùnrin lábẹ́rẹ̀ nígbà wá dé hospital ọmọ léjeléje kan ní bàbá ẹ̀fọ́sòkòtò yìí abẹ́ mọ́sùkòtò báwo ọmọ obìnrin lẹ́jẹ̀ lẹ́jẹ̀ káàkiri abẹ́ mọ́sùkòtò mọ́sùkòtò mọ́sùkòtò àpèsí sí pọ̀ sọ́kùnrin ni tọkùnrin bá ti ń bẹ ọkùnrin kọ́ fọkùnrin lábẹ́rẹ̀ bóbìnrin bá ti ń bẹ obìnrin kọ́ àtẹ́ǹdì sóbìnrin ìyẹn ló dọ́gba pẹ̀lú bọ́lọ́ ń ṣe dáyé iná àdàlùkọ̀rọ̀ ànàyà adílé láti ìyá akọ́wàm. Ìdájọ́ nítorí àsìkò nínú tí bàbá tún rẹ̀ sínú ọ̀rọ̀ yìí ni pé mílíkùlì ẹ̀ mílíkù rọ̀kík Islam ó fún wa nígbà láàyè láyé ìgbà ẹrú pé èèyàn lè ní ẹrú obìnrin kéèyàn tún máa súnmọ́ ẹrú èèyàn lóbìnrin wọ́n tún rẹ̀ sí ẹ̀rẹ́ pé típa ní sọ́bẹ̀ wrong wọ́n tún ṣàlàyé ìdí tó fi wọlé àsìkò sí ni àbákẹ́nuwọ́ gbò yẹn nítorí àsìkò kọ́tùwúyá di sáàrìk kí o lè ẹni tó jalè kí wọ́n jí ọwọ́ rẹ̀ wọ́n ló wà barbaric wọ́n ní hukumunu wahashiyu ní òfin tó wà barbaric ká jí ọwọ́ báwọn náà ṣe lè gbé ọwọ́ bàbá ṣàlàyé ìdí tágbọ́dọ̀ fi gbé ọwọ́ tó yẹ pé ká gbé ọwọ́ yẹn ìyá akọ́wà olódọ́gba jùlọ bákan náà àrọ́jùmù ẹn tó ti níyàwó nílé tó lọ́kọ nílé tó jalè tó ṣe sìnà kí wọ́n lẹ̀ lóko wọ́n ní wáyé tí àwọn èèyàn míì gbàgbọ́ wípé bá a bá ti ń mójútó ẹ̀sìn dì ìlọsíwájú ò ní báyé tẹ̀gbé mentality àwọn èèyàn míì ni gbèdìmọ̀ ọ̀bọ bá ti ń tó bá ti ń ṣẹ̀sìn jù ò ní wà civilized ò ní wà exposed kò sì ní sí ò ní lè ráyé lò ò ní lè kojúbọ gbogbo ibi tó yẹ kó kojúbọ nínú ìgbésí ayé àáfàá ní kò rí bẹ́ẹ̀ o ẹ̀sìn gan ni ó jẹyàn gbádùn ayé gbogbo omi tẹ́sìn ò bá jẹ́ ká wọ̀ nínú ayé àlọ́ náà fẹ́ káwọ̀ bẹ̀tẹ́lẹ̀ téèyàn bá ń sẹ̀sìn ẹ̀sìn tó wá ń ṣe yẹn kò jẹ́ kó láǹfààní àti sàwọn nǹkan kan nínú ayé mọ̀ pọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ nǹkan yẹn fún ọ náà torí pọ̀ ń sẹ́sìn sìn ó láǹfààní àti máa lọ club ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ club náà ti ń pàdé nírọ̀lẹ́ rọ̀lẹ́ náà ló mú tí ń bẹ̀ ẹ̀sìn tí wọ́n ń ṣe kò jẹ́ kí láǹfààní àti lọ́bẹ̀ oore ni fún ọkù lọ́bẹ̀ oore ayé oore ọ̀run ni fún ọ gbogbo ń tẹ́sìn tó bá kọjú wa tí ò jẹ́ ká rí ṣe ọlọ́run kọ́ká sí kan náà ṣùgbọ́n gbogbo tó bá jẹ́ oore tayé tọ́lọ́wọ́n bá fọwọ́ sí ẹ̀sìn òní àmọ́ ara wọn lawyers barista bẹ́jà fà súnà bàbá mọ gbogbo ẹ̀ àmọ́ lọ́yà wa tó jókòó lọ́yà barista fámorí ti yé ṣòkòtò wọn ní sùsákì ni <laughs> ṣòkòtò ọ̀kọlẹ̀ súnà ni a ní barista kò tún ní kọ́mọ̀ máa ṣe tó fẹ́ ṣe anisan senior advocate of Nigeria tọ́jà àfáà súnà tí ń ṣe wá tọ́jà san ani medical doctor tó ipá àfáà ni wọ́n ani female medical doctor tó jẹ́lẹ̀ à ó ń bẹ̀bẹ̀ aláwọn nurses tí wọ́n jẹ́lẹ̀ à ìyàwó ni Rahman pẹ̀lú àánú tọ́lọ èmi níyàwó tọ́jà nurse tọ́jẹ́lẹ̀ à èmi níyàwó tọ́jà medical doctor student tọ́jẹ́lẹ̀ à ẹ̀sìn ò ní kámọ̀débi tá a fẹ́ dé nínú ayé èyí tẹ́sìn bá kọjú wa tí ò yẹ ká débẹ̀ a jẹ́ pé kò sóore bẹ̀ fún gbogbo àlàyé yẹn àwọn àfa wọn ṣàlàyé ẹ̀ bákan nínú tí wọ́n tún mú wá ni wípé ìjọmọ ìyá ẹ̀sìn ó nípọn ju ìjọmọ ìyá mi lọ àsopọ̀ tẹ́sìn bíríǹgì sínú ìgbésí ayé wa ó ju àṣepọ̀ ọmọ ìlú kan ní mí ọmọ orílẹ̀-èdè kan ní mí lọ àwọn oníròrí ayé àwọn dúró lórí wípé ẹ̀sìn ló ń divide wa ẹ̀rí gbogbo àwọn ọmọ tó wà ń school tó bá ń ṣe civic education àbí wọ́n ń ṣe kódà tó fi dórí agric ọ̀kan náà àwọn teachers wa wọ́n ń kọ́ àwọn ọmọ bóyá lánàá lágric mo wá ń fi tí kọ́ ọ̀rọ̀ mo wá ń rẹ́rìn nípa ètò farming aspect farming èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ nǹkan ọ̀sìn wọ́n wá nínú àwọn factors tó ń discourage àbí tó ń dìbà development uh, good productiv eh, productivity iṣẹ́ nǹkan ọ̀sìn religious belief ó wà ń bẹ̀ religious belief báwo wọ́n á gbà láyé yẹn pé for example ń sìn irú ẹlẹ́dẹ̀ sísìn ó máa ń jáwó ṣùgbọ́n àwọn kan bìlífù pẹ́ sí àwọn tako ẹlẹ́dẹ̀ ìgbàgbọ́ ẹ̀sìn yẹ kó bá ìlọsíwájú iṣẹ́ àgbẹ̀mú nílá ìlà ìlàlá ah olùkọ́ ń gbúdọ̀ ya ṣàlàyé fáwọn ọ̀dọ́ pé tí wọ́n ní wọ́n sọ ń wo tí olùkọ́ yìí ò bá wá jẹ́ mùsùlùmí sẹ́yìn fáwọn ọmọ ẹgbẹ́ irú ẹ̀sìn wo wá nílé tó ìfẹ́ já ló lọ bí wọ́n ṣe kíbọ gbogbo inú ẹ̀kọ́ nìyẹn wọ́n kíbọ bẹ́ẹ̀ pàápàá jùlọ medical line when you can become a consultant gidi tó bá ti gbẹ́sìn wo tó kọ́ mọ̀ tó param param param ò ní lè ṣe dáadáa o gbẹ́sìn sẹ́gbẹ̀ ò lè jẹ́ ẹnjìníà gidi tó bá ti sẹ́sìn ṣùgbọ́n oríṣiríṣi àwọn nǹkan yẹn wọ́n máa gbé síbẹ̀ mọ́ pé ẹ̀sìn ò ní jẹ́ ká ní lọ síwájú ẹ̀sìn ò máa divide wa tó bá dọ̀rọ̀ politics wọ́n ní politics o kò sẹ́sìn gbẹ o tó bá ti ń kí ẹ̀sìn bọ politics kò kò dá o Kùránì dẹ̀ sọ fún wa pé ẹ̀sìn yìí náà ni olóṣòwápọ̀ àfàṣàlàyé ọ̀nà tó fi jẹ́ pẹ́sìn ló ló so wá papọ̀ ẹlẹ́ẹ̀kẹtàlá àfa ṣàlàyé wípé àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ ìtumọ̀ méjì lóní àwọn nǹkan mi bẹ tọ́lọ̀ ń ṣe nǹkan yẹn lẹ́tọ̀ọ́ fún wa tó kí mọ́sílátù kọ́lísọ̀ ó ní ìmí bẹ tó kí mọ́sílátù rọ́jíà àwọn nǹkan kan bẹ oore ń bẹ́ẹ̀nbẹ̀ ìpalára ń bẹ́ẹ̀nbẹ̀ àmọ́ oore yẹn pọ̀ ju ìpalára yẹn lọ́lọ́run fi sílẹ̀tọ̀ tá a bá ní ká wo ìpalára kékeré tó wà ń bẹ̀ yẹn tọ́lọ́run ọba sílẹ̀tọ̀ fún wa Adam àwọn nǹkan mi ń bẹ tọ́lọ́run sílẹ̀tọ̀ àwọn tí wọ́n wá jẹ́ táẹ̀sì ìpalára kékeré tó wà ń bẹ̀ yẹn ni wọ́n wá lọ àmàlé lórí ni wọ́n máa sọ ni wọ́n máa sọ ni wọ́n máa sọ ní gbogbo ìgbà káníyàwó ju mẹ́ta ju ẹyọkan mẹ́rin nínú kàmpé tó ń lọ sí ni wípé kánsà ojú ara zagaika kánsà wọ́n ní ó máa ń wọ́pọ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn obìnrin tí mo ì bá ṣẹyọ kan lọ́dọ̀ ọkọ ẹ̀gbọ́n bá bọ̀ pé ajẹ́pẹ́ tọmọ rẹ̀ bá lọ sí àwọn kejì àbí àwọn kejì àbí àwọn kẹrin possibility kó ní cervical cancer wà ń bẹ̀ wọ́n dẹ̀ ń polongo ọ̀rọ̀ yẹn tóbìnrin bá lọ sí ìtùnú ìyàwó kejì ní ìyàwó kejì gbà ẹ wá sí test possibility kẹ́ ní cancer wà irú yẹn tẹ bá ń gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ ní gbogbo ìgbà wọn fi yẹn debunk irú ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni tọ́lọ́ ń bá ṣe nǹkan kan lẹ́tọ̀ àbí ká sọ pé à ah, ilé oníyàwó ilé olórogún wàhálà ìjà kìnnìkan àwọn nǹkan kéékèèké tẹ rí yẹn ó kéré lẹ́gbẹ̀ẹ́ àǹfààní tó ń bẹ̀ẹ̀bẹ̀ àwọn nǹkan tí ìpalára rẹ̀ bá kéré táǹfààní rẹ̀ pọ̀ ọlọ́run ó ṣe lẹ́tọ̀ fún wa príncipù yẹn alábòsí wá ní wọn àwọn náà máa lo príncipù yẹn paracetamol poison ni àádọ́gbọ̀ lójó ni paracetamol ṣùgbọ́n iṣẹ́ ta fẹ́ kó ṣe yóò ṣe ṣùgbọ́n yóò tún sẹ́ǹkan kan kù sí wa lára in tí ó wá sẹ́kù sí wa lára ya gbà pé nǹkan yẹn kéré sí àǹfààní ta fẹ́ rí la fi lò pọ́pọ̀lọpọ̀ ogun ṣe rí nìyẹn ẹni tó bá ní diabetes ẹni tó bá ní BP ogun tí ń lò yẹn ogun yẹn ó mọ kápá in tó ń ṣe yóò jẹ́ kó mọ gbádùn àmọ́ in tó ogun yẹn ó mọ sẹ́kù sí lára in tí wọ́n ń sọ fún ní pé àti ìfẹ́ kó kú báyìí ṣùgbọ́n tí ó pa ọ́nà ló jẹ yẹn ìtumọ̀ ẹkù táwọn dọ́kọ̀ mọ́ ló tí mọ̀ ń wà lójú ọ̀nà ṣùgbọ́n ó sì lè tún lò sẹ́mí bọ́lọ̀ ń bá fẹ́ díẹ̀ ṣùgbọ́n ta bá ní kó má lo oògùn yìí kìíní lè ìdẹ̀pá o ṣùgbọ́n kìíní náà ni ọ̀pá o ṣùgbọ́n yóò sì tún dé kó lò díẹ̀ ìyẹn túmọ̀ pé príncípù yẹn wípé ìpalára wà ń bẹ̀ ṣùgbọ́n àǹfààní ibẹ̀ pọ̀ ju ìpalára yẹn lọ nínú ìmọ̀ tayé a recognize príncípù yẹn a lò tí kùránì bá wá lo príncípù yẹn tó gbé kalẹ̀ ká tó bí aláya yín ẹ mọ̀ criticize kùránì ẹ̀ẹ́n tẹ́ bá níyàwó àwọn ìyàwó wọn ò mọ̀ ẹ̀jà ẹ̀ẹ́n gbà yẹn kọ́ ẹni ìyàwó kan òun àti àwọn ìjà ní ẹlòmí ìyàwó kan ní ojoojúmọ́ náà mọ́jà òun àti àwẹ́ ìjà ní bí orò òun àti àwẹ́ ẹyọkan lóṣù gbogbo àwọn nǹkan wọ̀nyí àǹfààní tí máa bẹ níbi àwọn nǹkan tọ́lọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ yẹn àǹfààní yẹn máa pọ̀ ju ìpalára kéékèèké tí máa wà ń bẹ lọ gbogbo àwọn àlàyé yẹn àfa sọ ní almost forty three pages tó yẹ pé a lè kẹnu bọ́ tán nítorí àsìkò láti ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́ tó ní inna hadhal qur'ana yahdi lillati hiya aqwam Pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́run, a dá tẹ̀síwá dúró níbi tàà yìí. abẹ́ ọlọ́run kó fún alágbọ̀yé tí a ké fún wa ó sì fi ẹsẹ̀ wa dúró nínú Islam gbogbo ta wá ń sọ yẹn jẹmọ́ tí yóò bá wá lágbọ̀yé ẹ̀sìn wọ́n dánù mọ́ ìrọwọ́ o torípa gbọ̀yé ta ní nínú ọ̀rọ̀ ayé ó pọ̀ jù tẹ̀sí gbogbo ẹni tí ò bá ti balance ẹ̀sìn ọgbọ̀mọ́ lọ́wọ́ láàfin bùkátà kẹsìn wọ́n ó yé wa dáadáa kẹsìn wa bá ti yé wa èyí táwọn ń gbé wa èyí tó bá dáa níbẹ̀ á mú èyí tí ò bá ti dá ájúlẹ̀ fún ṣùgbọ́n ẹni tí ò bá ní irinṣẹ́ tó fi lè dẹ́yí tó dá mà àtẹ̀yí tí ò dá púpẹ́ náà ni ó mọ̀ sí ẹ̀sán ọ̀dẹ̀ sọ̀nù mọ́lọ́wọ́ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ó sallallahu wa sallam ala nabiyyina muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi